على رسوله الكريم وعلى آله وصحابته ومن تبعهم بالإحسان يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقوم سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ọlọ́run ọba ìṣẹ́pẹ́ òun ló bá wá láṣẹ ìrẹsì ọmọ orin tó ga jù kí ọlọ́run ọba fi fún èmi àti orin òun láàrin pé ọlọ́run ọba ṣe wáyé mùsùlùmí àrùgbé jẹ́ mùsùlùmí náà ọlọ́run dìbò jọlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀dọ́lọ́run ọlọ́run gbogbo àwọn lẹ́nu tí a jẹ mọ́sùlùmí. Ọlọ́run kó ṣe wá lẹ́nu àbìjá náà pẹ̀lú sábàbí Islam. Orí ẹlẹ́ẹ̀kejì, òun náà ni pé ọlọ́run bá fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí. Ọlọ́run kó sàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí. Gbogbo àwọn àyè tí ó ń fi ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó bá wa fi ìfọkànbalẹ̀ fún. Oore ẹlẹ́ẹ̀kẹta tí a ní àdúgbẹ́ òun náà ní bí ọlọ́run bá fún wa ní àlàáfíà. Ọlọ́run ọba ó fún wa ní àlàáfíà. Àlàáfíà bí ọlọ́run bá fún ẹnì wa. Ibi Gbogbo àwọn tí ó ní àlàáfíà ọlọ́run tó máa fún ní àlàáfíà. Adúpẹ́ gbogbo àwọn orin tó kúkú sọ́rọ̀ ọba ṣe fún wa. Ọlọ́run àwọn orin náà ní wọ́n fi ṣe ọ̀nà ọlọ́run ọlọ́mọṣẹ́ ní nǹkan tí a máa ń lè gbogbo náà. Àbẹ̀láhùn nípa ọ̀sọ̀ ọ̀sẹ̀ tí a fi kò ní. Ọlọ́run tó sọ́jọ́ ìtò ní sí máa mú ọlọ́wọ́ sọ́. Àwọn náà tí a máa ń gbọ́ ọlọ́run kò fún wa ní ọkùnrin ọ̀rọ̀ náà. Àfẹ́ní àti ẹ̀yìn kọ́lọ́dúnkọ́rọ́ lọ́jọ́ tí wá láǹfààní. ní ẹ̀sẹ̀ tí yóò pè é lórí ọ̀rọ̀ náà wọ́n tí wọ́n dá iṣẹ́ tí èèyàn bá ṣe tó fi yá ayé ó nà máa dìbò wọn àti ọ̀rẹ́ kọ̀ọ̀kan. Sọ̀tẹ̀ sí mi rọra ti tò ní. A máa bẹ̀rẹ̀ nínú wọn tó wá fi ní sùn. Tóra ní twelve. Ayọ̀ àwọn 108. Ṣùgbọ́n kẹ́sì tí a ṣe lánàá, ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nípa pé àìmọye àwọn àmì àìmọye àwọn àmì òun náà ni ọlọ́run ọba ti mú àwọn àmì yẹn ohun wá ní sánmà ọlọ́run ọba mú àwọn àmì náà wá lórílẹ̀ tó jẹ́ jẹ́ àwọn aláìní gbàgbọ́ wọ́n kàn kọjá níbi àmì náà ní ìgbà ìrònú wọ́n wá ń tẹ́lẹ̀ kò bẹ́ẹ̀ láì ní gbàgbọ́ Ọlọ́run bá wá sọ fún arí jẹ́ ọgbọ̀ọ̀rọ̀ àwọn ẹran tí wọ́n jẹ́ àwọn kèfèrí ni wọn ò nígbàgbọ́ náà. Àwọn tó nígbàgbọ́ dáadáa nínú wọn ìyànjú ẹ̀mí wọn tí wọ́n fi wọ́n ń ṣe lẹ́ tí wọ́n bọ́ sí ẹ̀sìn dáadáa. Ọgbọ̀ọ̀rọ̀ wọn ò nígbàgbọ́ wọn kàn jẹ́ ní sí ń lo nǹkan pọ̀ mọ́ lọ́run. Ìgbàgbọ́ tí wọ́n láwọn ní Tàwídò Òbíyà ni ìgbàgbọ́kọ́ ilé nù ìgbàgbọ́ ní àbábínú ló nǹkan pẹ̀lú ọlọ́run ọba èèyàn nígbàgbọ́ bẹ́ẹ̀ náà ló bá wa bí ajẹ́ mùsùlùmí ọmọ àwọn ẹ a fi ní àwọn àgbàwí ìdùnwà tó pé ìtàkùn ọrùn ṣẹ́kù wọn yóò máa jẹ́ pé kò sí gbàgbọ́ kàkà máa fi pé ṣẹ́kù ti bàrà pé ọlọ́run ọba tí wọn ò ní ní bọ́nú ẹ̀ láyé pé kò lè tẹ̀lẹ̀ sí wọn ni. Àbí tọ́ka wọn balẹ̀ ń jẹ́ àlìkíámà ò lè jẹ́ lójú ẹsẹ̀. Sọ eléyìí ni abájọ́ fi lè ní àná. Sọ̀dọ̀ sí ìwà àbẹ̀ní yóò lọ bẹ̀rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين Ọlọ́run bá wa jẹ́ ọ̀rọ̀ àjá, ó mú 108. So, nǹkan tí ó ti bá Nàìjíríà ṣe òun náà ni pé kó máa sọ fún àwọn tí wọn ò ní gbàgbọ́. Ìtọ́lọ́ wọn bá gbé ní ànájì lọ́wọ́ ọlọ́run kí ànájì ò máa sọ fún wọn. Sọ ọlọ́run kò ìwọ òṣìṣẹ́ ọlọ́run ọba sọ wípé àwọn bí ní sàdìrí ẹlẹ́yìn ojú ọ̀nà àfikèrè tó ojú ọ̀nà sáàmù ní gbélé ẹlẹ́yìn ọlọ́run kánà bí ọ̀sán pé òun ní ojú ọ̀nà àfikèrè ọmọ fẹ́ sàlàyé ojú ọ̀nà ẹ̀nà àjọ àfẹ́lú nínú kò ní wọ̀dá fẹ́ tẹ́lẹ̀ ohun ṣòbùrọ̀ pàtàkọ́gọ́ kọ̀bí kan àǹtẹ̀lẹ̀ ìyẹ́ gbogbo ọjọ́ ọ̀nà gbọ́wọ́ di yàtọ̀ sí ọjọ́ ọ̀nà tí ànábìlá alẹ́ ìgbọ́dà ọ̀dọ́gbọ́n náà ní ìgbèsè ànábìlọ́gbọ́n ojú ọ̀nà ẹni ó ṣèṣe lábáyé ẹgbẹ́ àdìsẹ́ẹ̀sì ọwá pa àwọn àlàká àwọn eléyìn àwọn súnmùlù àwọn súnmùlù tó ń sọ ẹni pé ìjọba ti di àtọ̀ síta lọ́wọ́ ọba ìjọ ti di àtọ̀ síta lọ́wọ́ ọba ọ̀pọ̀ gbọ́nà táwọn ìlú ti ló ní ààyè àwọn afárá wọn náà kódà nínú ẹ̀sìn gan àwọn afárá náà máa ń sọ̀rọ̀ Òbí dáhùn ẹ̀dún pé wọ́n ń gbé ẹ̀sìn yìí tó yẹ pé kí ìtara ẹ̀sìn tó jẹ́ bídíà. Òun náà tún pọ̀ lọ́rẹ̀ rẹ̀ ṣe bídíà. Ìyàwó ti jẹ́ pé tí a bá rí àwọn tí wọ́n jẹ́ àwọn aláàbò ìgbéga yìí, tí wọ́n bá ní kí oníkálukú kọ́ wa máa sọ̀rọ̀. Eléyìí, yọ yọ́ máa sọ wípé owó òun ni ó kọ̀dìríyànà eléyọ́ sọ wípé ìjà àríyànà eléyọ́ sọ wípé ìjàmbá ìbílẹ̀ àríkà tó lòun sọ ṣàǹtù wa lórí pé ẹ̀ẹ́dùn sí àlàfẹ́ wọn wọ́n fún yẹ́lẹ̀ ẹ̀lẹ́lọ́nà Tọ́bá ń kó mẹ́rẹ̀ tọ́bá ń kọ́ sórí àwọn ìrìnà ní ẹ̀rẹ́gbẹ́ àwọn ẹ̀nà tó múlá nà ní ìwà tó tún yàtọ̀. Ẹ̀tọ̀ ìyá ìkọ́kọ́ tó wọ́n ni yóò tó fún yẹ̀wò. Tòun ti tàbí fún wa tí wọ́n máa mú wá pé tàbí gbẹ́ sí ìlú lórí àtọ̀tẹ̀ ra. Ìlú ìlú ní ṣé kó lọ tẹ̀lé kó tó ìlú. Ìlú ìlú ní pé ọ̀là ọ̀là mi ló ìlú orí ti ká ọlànà ọmọ àwọn wa ṣùgbọ́n àwọn afárá wọn jẹ́ kó yọ àwọn ìṣẹ́ tó bá wà ní orí ìlànà súnmọ́ ọ̀rọ̀ yóò ní yàtọ̀ sí ara yìí ọ̀rọ̀ onísúnmọ́ ní ìgbé àjọjọra wọn tó bá bẹ̀rẹ̀ lórí ọgọ́rùn-ún lọ́dọ̀ onísúnmọ́ ìbéèrè ìjọ ọ̀pẹ́ jẹ́ 19 àwọn ẹgbẹ̀rẹ̀ àánsá rẹ̀ bá fi ń sọ

ìyapa lọ́dọ̀ ìjọba ìjẹ́ pé yóò máa sọ wípé ọ̀rọ̀ yìí wá láti inú bùkọ́rí ó wá láti inú muslim ó wá láti inú àwọn ìyàtàní belmont abudahu yóò máa dárúkọ àwọn àìkútùbù àtìkà yóò máa sọ wípé ìmáàmù àwọn máa dárúkọ ẹni wọ́n àwọn míì tí wọ́n ìlànà àwọn tó lọ́pàá bẹ́ẹ̀ tó láti máa mọ̀ wípé ìlànà àti tọ́lọ́ bákan náà sí. Tọ́lá ẹ̀ wọ́n ṣàlàyé àkídà wọn ni àkídà àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀rọ̀ onímọ̀ máa pariwo. Bẹ́ẹ̀ kẹ́lẹ́mọ̀ sì tàbí àkọ̀yẹ́ lónìí. Ẹgbẹ́ ìwà ni àrùn pé ẹ̀rọ ìjọba-ájú àkàrin ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ 1990 ni wọ́n gbé àwọn tàbí à. Lábùjọ́ ti ń lọ ogún ọ̀làdáyé àwọn ẹgbẹ́ Nítorí àwọn ìjàfẹ́fẹ́ ìgbẹ̀lúgbẹ̀ láàárín àwọn àfáà tó ń sára ẹ̀ẹ́sì, ọdún lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ̀lá ń tà sí àmì. Tó ìrìnà náà tí ọ̀dá àmìjáde ọmọ sọ bẹ́ẹ̀. Tó látara bẹ́ẹ̀ ọ̀nà ìgbẹ̀ Áyà yìí náà ni ó sọ fún wa wípé ojú ọ̀nà wo la fẹ́ dúró sí. Tàbí pariwo Alùsúnná ọ̀dàmà. Tàbí pariwo Sàràfíà. Tàbí pariwo àwọn nǹkan wọ̀nyí. Tó gba àwọn nǹkan wọ̀nyí kìí tó kọ́ kan ní bẹ́ẹ̀ ní jẹ́ Sàràfíà kìí tó kọ́ kan. Olóòdì jẹ́ Alùsúnná ọ̀dàmà. Olóòdì jẹ́ Alùsúnná pọ́tù kí ni àwọn àmì náà ìjìyà. Àti tí wọ́n dẹ̀jọ́ máa gbé ìdáhùn ọkọ̀ yìí lóbi wá ní ibi tá à ń pè ní bá rẹ̀ sí ní ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn àwọn tí ọba ní àgbọ̀nyé dáadáa wọ́n lọ mọ̀ àti wọ́n fún wa òbí àwọn kẹta ní collection pẹ̀lú lẹ́ẹ̀lọ gba wọn lọ bí àwọn sàlàfí àtijọ́ àwọn kẹta ní collection pẹ̀lú àwọn ẹgbẹ́ àwọn àfáàlẹ̀ ní àgbà rárá ìgbẹ́gbẹ́ tó ọba kàǹkan fara rẹ̀ ó gbọ́ yé tí ọkọ̀ ọkọ̀ ìgbẹ́ ìgbẹ́ sì ti rí nìyí àti ọlá ń tọ̀ ọ̀jọ̀ wọn Ìkọ́lọ̀ náà ṣe wá ní tí wọ́n máa tẹ̀lé. Tó lọ́tàrà bẹ́ẹ̀ ọlọ́ọ̀pọ̀ ń sọ̀rọ̀ lára áyà àti ń sọ̀rọ̀ gbígbé ìkánàbí ní pé ká fọ́lú, ìkánàbí ní ká tẹ̀lé áyà yìí. Sọ̀rọ̀ ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà tó kú yẹlẹyẹlẹ nínú ká tẹ́lá ní àwọn ẹ̀kú yẹlẹyẹlẹ náà mẹ́rin. Ṣẹ̀bí ìlú dáwọ́ fẹ́ tẹ̀lé ẹ má tẹ̀lé ojú ọ̀nà bá ti yàtọ̀ sí ojú ọ̀nà yìí ó ti wà lára àwọn kíni ó túbù táà gbọ́dọ̀ ẹ̀dá wá ní ẹlànà súnmù yẹn ẹ̀yẹn ti kú ìyẹn ti tìlé ó ti kú lójú ọ̀nà kẹrẹ bọ́ ó ṣe kíni ó ọ̀yẹ̀kú pọ̀ Ọlọ́ni wa láti sọ fún wọn ní pé Àbí ní tàbí ilé àìbẹ̀rù iná lọ. Kúrì àrí ìtẹ̀bí eléyìí ojú ọ̀nà àbí. Sọ eléyìí bí na ojú ọjọ́ ṣàlàyé ojú ọ̀nà. Torí wípé, nígbàdá fẹ́ fún wárí ìyẹn, nígbàtọ̀ àníyàn àwọn. Kama ki mú kama jẹ́ pé márífà wà ní márífà wà ní ẹ̀fọ́dúnmọ́ àbí ìṣẹ̀sì. Sọ, tẹ̀bílù a máa jẹ́ mùsáká àlè máa jẹ́ sínú àmì. Sọ, méjèèjì, òun náà ní sínú òun náà ní tẹ̀bílù ló ń jẹ́. Sọ, tó jẹ́ pé níbi bí ààbò òun náà ni wọ́n gbé kí ni ọ̀ kẹ́lí ààbò ni wọ́n gbé lọ. Tòlípò míì, ọlọ́run wà ní àwọn oúnjẹ bí nílẹ̀ òdòṣì láàyè tẹ̀sìlú tẹ̀sìlú. Sọ láàyè tẹ̀sìlú bú yẹn lọ bá àwọn bá dín lọ tẹ̀sìlú lọ́kìlọ́ bẹ́ẹ̀ ni tòlípò náà lọ àti tẹ̀sìlú. Kúlẹ̀ àárín ìtẹ̀sìlú ibi eléyìí ojú ọ̀nà mi tí áàbù mi wá jẹ́ sí ẹran. Ìwàmù yẹn wọ́n bẹ̀rẹ̀ ọjọ́ àti tẹ̀sílì tó yẹ̀ lára. Ó wá ti tẹ̀sílì àdínkù ti tẹ̀sílì. Tòmọ̀ ákílà ni wá ti di ọ̀dọ̀ bẹ̀rẹ̀ lójú ọ̀la rẹ̀. Tò á ti wú ilé ara ìlà òṣùwọ̀n wá sí. Ó yẹ àdínkù tẹ̀sílì. Àdìbú ìlà òṣùwọ̀n. Onáà ní wípé tí ọba ṣe dáwà, àdáwà tí ìrìnà ìlànà. Ọjọ́bà ni wọ́n ti dáwà lọ. Mi ò ní máa sọ wípé ẹni báyìí, kí wọ́n ní pé àwọn ti wá àṣẹ àníyàn ìlàwọ̀. Bẹ́ẹ̀, ẹ̀rìnlẹ́ni ìjẹ́bẹ̀ẹ́ ẹ̀dáwà ń tàbí ara wọn sí ọ̀sán bẹ́ẹ̀. Tó a jẹ́ pé ẹnìkan yóò àwọn ẹgbẹ́ kí ni yóò àwọn àtàfíìsì ara rẹ̀. Tí nǹkan ní ìbáyọ̀ fi kí ni ọ ìjọba. Wọ́n tàbíjì ara rẹ̀ sí àjẹ́sí pé bá kẹ́mí náà tàbíjì ara ìbọ́lọ́ bí ní ọ̀dọ̀ ọlọ́run. Òní á ti wú ìlọ̀dọ̀. Ibi ti ti jíjọ ọ̀dọ̀ ọlọ́run ọba ni mò ń pèpè sí. So dáwọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn, ẹ̀rọ bẹ́ẹ̀ إلى الله لا إلى أحد غير الله ọ̀gbọ́n ẹ̀bùn tó gbọ́dọ̀ lò ní ìfẹ́ àbùsọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ àfá àwọn sọ tí wọ́n máa wùí rá àwọn ẹ̀ mọ́jáàbù ìkíní ẹ̀ pé ọ̀rọ̀ mọ́jáàbù èdè fún ọ̀nà fẹ́ tẹ̀lé nípa tó jẹ́ ọmọ ọmọ ìdí orílẹ̀ ọ̀rọ̀ ọmọ ìdí ara lábálà tẹ̀lé ọmọ ìdí ẹ̀dùn ọmọ ìdí lọ́n tẹ̀lé torí pé ó ṣe déédé òdodo àtìmọ̀ pé mọ́ mọ́lìkì máa ní àwọn náà ń sojú òkòrò láti máa ṣe déédé òdodo lórí ara lè mọ́ mọ́lìkì gẹ́gẹ́ sọ báyìí kí bọ́ ọmọ mọ́lìkì lọ rẹ́tọ̀ mi tó bá wọn gẹ́gẹ́ òní ká tẹ̀lé nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ tí wọ́n ń ṣáàfì ìṣẹ́kọ̀ọ́ àyíká gẹ́gẹ́ wọn mọ̀ àwọn Bọ́tọ́rọ̀ wọn bá ṣe lé sí òdòdó, àákàlọ́ pé à, ah, lójú àwọn náà, ìjọ mẹ́jọ òdòdó, ìjọ jẹ́ òdòdó ni wọ́n ń ṣe sí ní o, làwọn náà dúró lórí pé àwọn fẹ́ máa wá bí ẹ̀. Wọ́n á lè ṣe ní pé, rárá lọ́jọ́ ilé rárá wà ní síríà mi. Èsì bá lè ṣí bá ti ṣe, máa ń bá ti sọ olùkẹ́kọ̀ọ́ fẹ́ bẹ̀rẹ̀ mi. wa. Òdìgbò lójú ọ̀nà ọ̀rọ̀ ìjọba ń kó pẹ̀lá ààrẹ ìjọba lè pẹ̀lá ààrẹ ló kọ kẹ́lá ó kọ wà nípe ibi tó wà ní òṣèlú ààrẹ nítorí ó sí lọ́rọ̀ bí ọ̀nà lọ́rọ̀ ọ̀pọ̀ àwọn ọjọ́ ẹgbẹ́ màlìsíyà àwọn eh, màlìsíyà ni wọ́n ní òun àfíríkà ẹ̀ẹ́sà ìyíká ni wọ́n ní òṣìṣì níka èmíkà ni wọ́n ní òṣìṣì níka ara ara àfiṣe ni fáwọn èèyàn tí wọ́n sọ pé màlìsíyà ń ṣe níka ṣàfihàn àti pé ọjọ́ àgbọ̀dọ̀ wà ní lọ́jọ́ àgbò kan ara wọn. Àwọn afáàrin wọn sọ bẹ́ẹ̀ nílé wa. Àwọn tí wọ́n padà sí lẹ́yìn àwọn láti gbogbo àwọn kan wọ̀nyí. Tó lábà abẹ́ kó lè dá àmọ̀ tó bá wà lórí ojú ọ̀nà tí wọ́n ló lè bá àmọ̀. Nǹkan àkọ́kọ́ ó dá ní pé àdá àwọn àdúrú ìlànà. Ọdún sọ lọ́wọ́ ọba lọ́wọ́ máa pèsè ọgbọ́dọ̀ pèsè lọ sí ibi ẹnìkan kódà àfá àkẹyìn ọgbọ́dọ̀ pèsè lọ rẹ̀ lọ́gbọ́dọ̀ àwọn o nínú àwọn àtẹ́wà tó gbajúmọ̀ láti fi lọ dáadáa tó fi pàṣẹ àwọn tẹ̀lé àwa o ilé òfẹ́ nínú àwọn tẹ̀lé àwa o tí ọ̀nà bá nínú àwọn tẹ̀lé tọ́ àbọ̀dọ̀ síbẹ̀ àwọn ará ọ̀rọ̀ àwọn tó bá wá fákòó lójú àwọn

ní ọ̀rọ̀ pé lẹ́yìn òun ní ara dámẹ̀ ẹ̀wọ̀n tó ju wàhálà lórí láyé lónìí pé dáadáa ìdára alùsùnà ọ̀dẹ̀mọ́ àbí ẹ̀jẹ̀ sàlàfíà ni ìlànà ní ìpínlẹ̀ sí ìlànà ẹgbẹ́ kankan àti ìlàbẹ̀ tàbí àbẹ̀rẹ̀ sí mẹ́tì tàbí àkan ìjọba jíjẹ́ láǹkan náà tó wọ́n lọ́dọ̀ bẹ́ẹ̀ ọ̀dọ́ ní pé ìlànà bọ́ tí ó dáa bẹ́ẹ̀ ìlànà tó yẹ pé ó jẹ́ ìlànà àwọn tó ń jẹ́ àwọn tó kára jù lọ. Ìlànà àwọn ìṣẹ̀lẹ̀ fún ọ, ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló sọ, ayé àyè ìfẹ́lẹ́ ọba tó ní ẹ, ọ̀rọ̀ ni àbí wà níbi sọ pé a jù sí ìfẹ́ sí i. Àdìwú ìlànà. Tó ti ká alákọ̀ọ́kọ́ ni ẹ pé ṣẹ̀bílù tó máa jẹ́ ṣẹ̀bílù gidi, ojú ọ̀nà tó dá, òun ni àdá àwọn àdúrù ẹbí ọba tí wọ́n fẹ́ nìkan tẹ̀lé ọwọ́ ẹ̀mọ́ fẹ́ nìkan tẹ̀lé rárá tó wá bí ó wọ́n wọ́n wọ́n fẹ́ nìkan olóòmọ̀ ti tẹ̀lé kódà fún ìrẹsẹ̀ nínú ẹ̀mí rẹ̀ ọmọ ń tẹ̀lé tẹ̀lé sí ní àti ìrẹsẹ̀ nínú ẹ̀mí rẹ̀ tí àtọ̀ bá ń bá láti tó ọba ń kà ó máa ń fẹ́ lágbára nínú ẹ̀mí nígbà míì bí àbá kan nìyẹn máa láti bí àwọn ń kà dáadáa ìmọ̀ fẹ́ lágbára ní ẹ̀mí rẹ̀ Ìyọ́kọ̀ọ́ òfèsì ni olúwa rẹ̀ bó gangan nìkan ní gbogbo òdodo ara náà ti bẹ̀. Máa fa ẹ̀mí ẹ̀ máa ti gíní o fún ẹ̀mí ẹ̀ láyè. Fún láti dún sọ pé ní ẹyẹ tó ti dún àbí omi. Kí ni wọ́n tún sọ bẹ́ẹ̀ kí láyé wọn tún kí láyé wọn tún sọ. máa ń gbé ẹ̀rù sí ara wọn. Kọ̀ wá mẹ́ wò rí pé èwo gangan ló jẹ́ èyí tó jẹ́ pé náà ní kó sún mọ́ obìnrin oníkó wá máa jù oníkó máa jù tó máa gbìyànjú àti bẹ́ẹ̀ wọ́n sọ pé àbá yìí o àwọn sọ̀rọ̀ dáadáa sọ àbá yìí máa ń sọ̀rọ̀ dáadáa wọ́n máa fi bẹ́ẹ̀ káyọ̀ máa rò pé àbẹ́ lẹ́yìn ìjọ máa ti jìjà mọ́ ilé lọ́wọ́ Yorùbá eré àti ẹ̀ ọ́nìkí ló ń lajú sí lọ ọ̀rọ̀ kí ẹ̀ yọ́ máa láti jù ara ìwà àbá ẹni tó máa tó kọ́ dínkù sọ́dún ní máa kẹta lẹ́sọ̀ ọ̀gbọ̀n náà ti ìdáyẹ̀ kan bá kàn ní sí yàrá omi kù sí òyà àfarabalẹ̀ máa yẹ̀ wò sí yàrá pàtàkìjọba ti kí ẹ̀nà kẹ́kọ̀ọ́ ti yàrá dojú ẹ̀ dáadáa kẹ́kọ̀ọ́ bá dojú ẹ̀ ìyàn ní máa kẹta náà yọ ìyàwó ní òtún máa ṣe kẹfẹ́ nídìí èèyàn fún mi náà kẹ́kọ̀ọ́ bá ti ní yọ yọ bá dojú ẹ̀. tó lọ́tọ̀rọ̀ abẹ́rẹ́ dáwà àkọ́kọ́ àdáwà dúró ìlànà àdáwàdú ìlànà ìmá pèpè lọ sí ìtàn lọ́hùn a máa pèpè lọ sí bí nǹkan míì lọ́yà tọ̀tọ̀ ọ̀nìkẹ́nà nǹkan míì ṣe ní òfin sí lọ ẹ bá wà lórí mọ́ni Ìjọ wa bẹ̀rẹ̀ ọ̀nà àrígíní ọ̀rọ̀. Alábàbí rọ̀bí. Alábàbí rọ̀bí. Aláwà máa ní sàbára ní. Alábàbí rọ̀bí. Wọ́n kà ṣe gbogbo júmọ̀ yìí. Kákó gbogbo ẹ̀kọ́ pé alábàbí rọ̀bí. Aláwà máa ní sàbára ní kákó mọ́ síwájú yẹn àbí ká ń dá dúró ká sọ ní pé àwọn àti wọn sọ̀tọ̀ ní pé pé júmọ́lá àtàwọn àkọ́kọ́ dúró fẹ́ ta ní kú sí ọ̀nà ìpàdé náà. Tọ́wá mú wọn ní àlàáfà sí ọ̀kí aná wà mẹ́tì ìtàlá. Káwọn ní òfin kí ni ìlànà ní àlàáfà sí ọ̀kí aná wà mẹ́tì ìtàlá. Tọ́ Adíwú, òun lọ́nà Adábẹ́lẹ̀. na wà nínú Adíwú. Ánìkan wà nínú kí náà So, Ánìkan na tún jáde ní ìsìn láìjẹ́gbá rẹ̀ sópọ̀ ni ó náà sọ ní ìsìn. Tàbátẹ́ na Ánìkan yóò tún wá lọ bá Adíwú. Ọwọ́ ajẹ́ pé kí torí pé àfi ní tásùlù tí tásùlù bá ti wà orílẹ̀ bí wọ́n o. sọ̀rọ̀ pé tásùlù bá ti wà orílẹ̀ bí wọ́n o. ìjọ bí ló bá jẹ́ ìjọ bí ní àlùmọ̀ fẹ́fẹ́rẹ́ ní kí wọ́n sọ pé ájú ìṣù èyí ó jókòó àti rẹ́ńdù tí a rẹ pé èyí ó jókòó ájú ìṣù wà lẹ́yìn àwọn akọ́jọ ní pé ah, á dára torí pé kí ni ọ èèyàn níbi nǹkan kan tí kò tó lè ṣe ápù lórí ìsinmi yẹn wà níbi nǹkan kan tí ó lè kí ni o fi ọ̀ràn ọ̀ lọ́wọ́ ó dábẹ́ ágílísù fèrè ọ̀sùn bí wà sí i màá jókòó sínú kílásírùmù àti bẹ́ẹ̀lù lọ́kùnrin ìgbà yẹn. Àwọn àjọ ágílísù wà bẹ́ẹ̀lù ètò ọjà ìdílé pé kò ní kékeré lọ́wọ́ kò ní kọ́ ẹ̀ Tọ́bẹ̀ wa bẹ́ẹ̀, wọ́n ni gbára dé Adílítù Adé kí ni wà ìgbẹ̀rẹ̀. Ṣùgbọ́n ìṣẹ́ àtìrí fásitì aláìlàwọ́ọ̀dì aláàbà sí ẹran ti fásitì yẹn. Ó jẹ́ títọ́ mi mẹ́rin ọdún wà mọ́ ní tàbáàrì kọ́lé lọ sí kí ni ó lọ sórí àjò. Ṣùgbọ́n wọ́n mú wá ara wà mọ́ ní tàbáàrì tó fún bàbá bá ka mú rẹ̀ lọ dé ìgbà nígbà yìí lábẹ́ àwọn jẹ́ sẹ́ òfin ìdìbò alẹ́sọ̀ wà nínú àyẹ̀wò tó pé arábẹ́ni àti lórí lórí kí ni ọ orí àgbàlá rẹ̀ dáhùn pé lórí o òun orí ni alẹ́sọ̀ wà nínú àyẹ̀wò lábẹ́ dáhùn lórí ìdáhùn ìdàkúndàkùn jẹ́ sọ wà máa ní sọ̀rọ̀ àní. èmi àtàwọn tó tẹ̀lé mi àwọn olóyè wà níbi. Ẹgbẹ́ máa ń gbé dáwọ́jẹ́ àárín súnmù náà sì nílé àwọn tí wọ́n wà lórí ìtànà bí i ṣe. Wàjàmá àti táwọn sọ̀rọ̀ àádọ́gbé nínú ohun tí wọ́n ń ṣe. Tọ́lọ́, ọjọ́, ẹ̀rù dáwà ń ṣe. Olágbèrè jẹ́ àwọn àgbẹ̀rọ̀gbọ́dọ̀ aládìjì yẹn. Tọ́lọ́ èmi o àti àwọn tí wọ́n jẹ́ àwọn àtọ̀ àwọn ọba tó àwọn ń pèpè lọ síbi ìtọ̀ lọ́hùn ọba èmi o nǹkan méjì ọ̀fẹ́ mú jáde mẹ́rin sí náà èmi àtàwọn tó jẹ́ àwọn àtọ̀ àwọn ọba kí náà pèpè lọ níbi ìtọ̀ lọ́hùn ọba ìyáwó àdá wa tú ẹ̀yẹ́ lẹ́ẹ̀kejì wá ní aláàbàṣírà aláàbàṣírà òun náà ní pé nǹkan tó ń pè ní bàtí ìran kò ní pé ẹni dènà sọ lẹ́yìn sọ níbo ha níbo tí ó yẹ akọ bí sọ lẹ́yìn sọ níbo ha níbo tí ó yẹ akọ bí ha tó o torí pé ẹni tó bá ti ní yóò máa ma kí ni òdodo pẹ̀lú ẹ̀ alábàásí rọ́dì lórí àríkújájí àbújájí wà àdé. Àwọn wà lórí kí ní ó ẹ̀rí tó kí ẹ̀jà yẹnyẹn yìí. Yẹ̀lú jẹ́ pé táa bá ń pèsè lọ sí ìtọ́nà alákọ̀ọ́kọ́ ní. Kí la gbọ́dọ̀ ní ọ? A gbọ́dọ̀ wà pẹ̀lú àlèkújájú àlèwà àdé. Àwọn evidence tó kí ẹ̀ dáadáa, olè gbọ́dọ̀ máa wà tẹ̀rọ jẹ́ wà lórí mọ́níàjì tí ó wà lórí ìlànà tó yọ máa pèpè lọ sí ń pèpè lọ sí ìtọ́lọ́ yọ wà lórí kí ọ̀rọ̀ yọ wà lórí ẹ̀rí tó fojú hàn dáadáa. lẹ́yìn ẹnì ọba ti fojú hàn kò ní tẹ̀lé yẹn yẹn tí ọba ti fojú hàn kò ní tẹ̀lé mo lè ká àbá yẹn ó tóbi tó mo ti yẹ

Tọ̀ká máa jọ lórí agbírú ìrànlọ́. Nígbà pèpè lọ sí bí ìtọ́lọ́wọ́ ọba àwọ̀jẹ́ ara wọ́n pẹ̀lú ìsàbá àní àlàábà Èmi àtàwọn àtẹ́ni tó tẹ̀lé ni àwọn yẹ́ àwọn tó tẹ̀lé ni mọ́ ìyẹn kò ní ìgbẹ́ ẹni. Tó gbé bí dábù náà rà fún máa rẹ̀ oríṣiríṣi ọjà àtẹ̀gbọ́ tẹ̀lé ìlẹ́ ẹni kálọ́mà tẹ̀lé ara wọn. ìpìlẹ̀ mòtú nínú gbẹ́jì ni ó lòdì sí àdínlé àkọ́kọ́ tún rẹ̀ ti já mú. ẹ̀rí yóò jọ ọyẹ lásán ní kíni ó ìmúra. àti gbogbo èmi àti gbogbo àwọn tó tẹ̀lé mi àlá àti ìrọ̀. orí mo lára orí ẹ̀rí tó fojú rẹ̀ jẹ́ òní. Tòlúkẹ́ wa ẹnu pé ẹ̀rí ẹ̀dọ̀jú rẹ̀ jẹ́ òní ọbẹ̀ ká fọ́kẹ́ tó sí bá rẹ̀ tó fún wọn lókè àwọn àti ọdún wa di àti àbí ìmà wà wọn sí bàbá lè wálé ní ẹ̀rọ mẹ́lẹ̀ tó bá ti rí ẹ̀sán ẹ̀rí ni wá ẹgbẹ́ òṣìṣẹ́ òní ló lè gbọ́ ilé ọkùnrin ní ìlú fún àkọ́kọ́ tó sílẹ̀ dáadáa. Ó yẹ kí yẹ́n gbé òṣù ọmọ ọmọ sọ pé káàrí kápẹ́ òkè ń bẹ̀yìn ìsìnà ẹ̀kọ́ sí òṣìṣẹ́ ọ̀la. Láyà mi, ẹ̀lẹ̀ kọ́ sí àwọn tí ń yan àwọn. Ṣé kí láti kọ́ sí wọn lè lè òṣìṣẹ́ ọlọ́run ọba orí ẹ̀ tó kílẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tí máa wà lákọ̀ọ́sà náà. Àwọn sọ̀rọ̀ bá náà wọ́n èkú òlórí nínú ẹ̀rí lọ́kọ́kọ́ ìjọba ẹ̀ tó látara bẹ́ẹ̀ àárẹ̀ yìí òun náà ni ó ṣàlàyé wọn ìlànà tí a máa tẹ̀lé ìlànà títí amẹ́ríkà sálàm àti ìlànà àwọn sọ̀hábà ìlànà sọ̀fà ìkẹ́jọ́. Sọ́ọ̀rọ̀ ìlànà dọ́lọ́m àti àwọn sọ̀hábà. A lè kí ni fáàmù àwọn sọ̀hábà Tàbá kú bẹ́ẹ̀ àwọn òfìsí ni fánú àwọn tẹ́ tí wọ́n gbá ìmọ̀ lọ́dọ̀ àwọn sọ̀. Tó bá wọn pé ọ̀dọ̀ àwọn ìjọba lọ́dẹ kí ni ó lọ́sí gbà mà. Ayé ti bá lọ, kí ni fánú àwọn sọ̀ ábà, kí ni fánú àwọn tó gbàmọ̀ lọ́dọ̀ àwọn sọ̀ ábà, kí ni fánú àwọn tó tún wá gbàmọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀sùn mẹ́ta ẹ̀rọ. Tó bá ìjọba wọn ni pé, Káyọ̀ ni kùrú ثم الذين يعنونه ثم الذين Gbogbo ẹ̀bá láyé àwọn apá àwọn àti gbogbo ọ̀kọjá two hundred and twenty ìjẹra. Gbogbo ọ̀kọjá bí ní o two hundred twenty ìjẹra. Gbogbo tí wọ́n ti jẹ́ sí lókè ìyẹ̀bá orí ọmọ jẹ́ sí. Òun làwọn apá àwọn ń pèsè lọ àyà ọ̀rẹ́ bí wá àyè ti rẹ̀ bí àà inú rẹ̀ ń ga ọ̀sọ̀ ọ̀sà ní bí òfin náà àwọn ìdààmú òfin náà nígbè bí àwọn ìdíje àyàrá ti lajú ọ̀nà ayé ti kọjá pé káwọn tàbí kí ló lọ́ọ́ gbọ́ kí ló lọ́ọ́ fi àbí ìsìlára tó kò sí kí ló lọ́ọ́ fi gbọ́ àwọn akọ́yàn láyé àti gbogbo ọ̀nà nígbà àwọn akọ́yàn nínú ẹ̀kọ́ láwọn gbogbo nǹkan ó ti pé sílẹ̀ sí bàbá yẹn ló ti ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò yá àwọn èèyàn nípa ìgbẹ́ káwọn máa sọ pé káwọn máa fẹ́ dájú sí ni àwọn èèyàn fún wọn sọ báwọn èèyàn kọ́ láyé láwà lóde ní ìsìn láì ṣe ọgbẹ́ abẹ́wọ́n òun gẹ́gẹ́ ní láyé orí òbí tó lọ́kàrà bẹ́ẹ̀ ọmọ tuntun ìtọ́lọ̀ ọba ìtọ́lọ̀ tá a bá fẹ́ ní ayé tí ó dáa dáadáa ní kí a máa tí ó dáa òun náà ní pé ìlànà ìtọ́lọ̀ ọba ìlànà tó yẹ báyà jù tí ọlọ́run bá tó báyà àti ìlànà táwọn sọ̀hálà wà náà gbọ́dọ̀ kúrò lórí ẹ̀ o àwọn gbọ́dọ̀ kúrò lórí ẹ̀ rárá o lórí ẹ̀ àgbọ̀dọ̀ rárá àgbọ̀dọ̀ nígbà lórí ẹ̀ àwọn dáńtọ̀rọ̀ ojú ìjọba ni agbẹ́gbẹ́ ló ní agbẹ́gbẹ́ kàkúlẹ́tì ní ìjàmùjàmù lópin ìpàdé ìjẹ́bẹ̀ kìí ṣe ìlànà tó jẹ́ pé ó wà lẹ́ẹ̀lẹ́ tó jẹ́ pé agbékalẹ̀ máa wà ká jẹ́ mùsùlùmí tó fi ìlànà kára pé tàbí bá wà ká jẹ́ mùsùlùmí onára máa láti àwọn ọlọ́run tó lábẹ́ra bẹ́ẹ̀ kápẹ́ǹkà fún wa ọ̀rọ̀ ọ̀kẹ́ àti parí ìtàkà àwọn àṣàbà méjì fún ìgbà bá ti ní nínú ayé ìyọ pàmìlì sábà ní ìmọ̀ra arábù Muhammad àwọn tàbí àmì ìjọba sọ káánú aláàfáà sọmi sọrí ìkọ̀sí àwọn ni wọ́n bẹ lórí ìlànà àṣàmì sọrí ìkọ̀sí àwọn náwà lórí ìlànà ọ̀gá wọn á sọ ìyá àyàfẹ́ sọ àwọn náwà lórí ìmọ̀nà tó lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀nà tí wọ́n ń lówà nọ́mà èèwọ́ àwọn ni báàdì àgbélé wà káàkiri ìmọ̀ àwọn ilé ìpìlẹ̀ ẹ̀mà ìmọ̀ gbogbo bàbá bá yá bí wọ́n rẹ̀ nìkan nímọ̀ ìlú ayé lónìí yóò wà mọ́jà wọn sàrábà lọ ẹ̀ka ìmọ̀ ògbélógbé láyé bí wà àwọn ilé ìmọ̀ gidi ìmọ̀ lọ́la máa bí wọ́n wà káàkiri ìmọ̀ àwọn alákẹ́bí ọ̀rọ̀ ìgbàgbọ́ wọ̀n yóò dùn wà àwọn ọlọ́pàá mi lọ́mọ ogun láti ìdí ẹ̀sìn ọ̀rọ̀ tí náà bá ti lọ pàtó wá ka ọ̀rọ̀ lọ́dún méjì náà láta tàbí àwọn tí ó sọ wáyé pé màkánà mọ̀sánà rẹ̀ pálí ìsánà bìmáǹkọ̀ bìmáǹkọ̀ ó ní àwọn tó ti lọ́nà àwọn sàárà àwọn tó ti kú ó ní ẹ bẹ́ẹ̀ ṣe súnà àwọn tó ti kú yẹn nílé wọn Àtàlà àwọn ló fi mọ́ yìí, àrẹ́gẹ́ bí náà òun náà ní pé wá sún náà lára. Ọ̀gá ní sábà máa fún un bẹ́ẹ̀ ni àwọn sábà máa ń bá a. Sàílẹ̀ Ánjíyà abẹ ní tọ́ọ̀ làtú mọ́nà àléébí fìtìnà. Tọ́ọ̀ àgbègbè ẹ̀rọ bá ti ń tẹ̀lé láyé, ti ń tẹ̀lé láyé láyé, kò sí ìjẹ́ tí ó lè padà tẹ̀lé sí. Ó lè máa sọ̀rọ̀ lókùnrin padà fọ́lọ́ àmà ń sọ bẹ́ẹ̀ wọ́n ní kò dáa ní ká àtúbáàbò mọ̀ àwọn tó ti kú dáa ní kọ́ ọ̀tẹ̀ nínú àwọn tàbí àmì káánú káyọ̀ ààrí nínú ọmọ àwọn ni wọ́n lóore fún gbogbo ní gbogbo ìjọ yìí àwọn ni wọ́n jẹ́ wọ́n àbájọ ráàpù lúwùgbà yìí àwọn ọkùnrin wọn dá wà á àmọ́kọ̀ọ́ àti ìmọ̀ àwọn ní ìmọ̀ wọn jìnlẹ̀ àwọn ohun ẹ̀yà wàhálà fún ọ̀rọ̀ mẹ́rin tó máa yí ọlọ́run akẹ́kọ̀ọ́ tó yí ọlọ́run tó máa yí àgbàbí ìrọ̀rùn òdodo rẹ̀ tẹ̀lé ní òrìlọ́ wọ́n yẹ ti ṣe wàhálà lórí ẹ̀sìn láti gbọ́ yín nìfẹ́ màmá. Ìlànà yàtúnṣe àlọ́rọ̀ sí ní kú wà ní àwọn ìdílé ìdílé ìdílé ní àárá àwọn àmàdá wàhálà wàhálà wàhálà tí ó ọlọ́wọ́ lórí ọwọ́ àmì ìyẹn àbóde ọwọ́ lọ́n ti fẹ́ rí bọ́ á yọ àwọn ìdààmú ìpàṣẹ nítorí tó tó parẹ́ lọ́bẹ̀ kú lórí bẹ́ẹ̀ kó pé àwọn dábẹ́ ìlú ìlú àwọn ọmọ wọ́n ní anígbàgbọ́ ti tọ́lọ́ màmá sọ fún òní ọwọ́ nígbàgbọ́ ti ju wájú àwọn òrìdá máa ìjọba sọ fóònù ní ayé nínú àìdá máa àwọn àdára àpòlé lọ́wọ́ wọn abẹ́rẹ́ ti ju wájú. sọ̀rọ̀ ní gọ́ọ̀mù ìsàlọ̀ fún ọ̀gbọ̀n ọ̀hún ìṣòro bá ti nàbí àwọn èèyàn kẹ́ni ọlọ́run ọba bọ̀bọ̀ ìyàn wọn ni ọlọ́run ló ti àwọn èèyàn lẹ́tà gbé ẹ̀yìn yìí ẹ̀yìn lẹ́ẹ̀jẹ̀ ẹ̀yìn lẹ́ẹ̀rù àbẹ̀láwìn wá ìkọ́ ọmọ ti bí ẹ̀yìn lẹ́ẹ̀gbẹ̀ sí ọlọ́run ọba lọ ẹ̀yìn lẹ́ẹ̀gbẹ̀ tọ́sí nínú mọ̀sọ́rì mo ti sọ nìyẹn ọwọ́ àrífáàrí fún láhùn ìtàgìlá fún wọn tàbà hù wọ́n tẹ̀lé hù hù sí àkáàrí ìlú tọ́lọ́ ọ̀pọ̀ fún pé ẹ mọ́ àpọ́lé àwọn sọ̀hánà ẹ̀ẹ́dẹ̀ tẹ̀lé wọn níbi àwọn kan tó ń gbà wọn sọ wàtàmọ́tà kúrò ní wàtàkà tó ní àkàlà àkìní ọtí yàrá òun jẹ́ bá rí pé ìwà wọn yìí ìṣesí wọn ní ẹni tẹ́ gbà mú fàyíyàwó sáré wọn alàlùwù dára láti àwọn ni wọn wà lórí ìmọ̀nà tó tó dáadáa ó tàbí bẹ́ẹ̀ tó ìlànà wa nìyẹn àgbọ̀dọ̀ kó lórí ìlànà ìṣàmúlò àti ìlànà àwọn sàhábà àti bí àwọn tí wọ́n bá wọn tẹ́jọ́ wọn tí àwọn sàhábà wọn ti bọ́ nǹkan lé lẹ́jọ́ wọn. وسبحان الله وما أنا من المشركين gbogbo tí àwọn ọ̀sẹ̀ bọ́ tí wọ́n ó pọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba èmi jàpọ̀ mọ́ ọlọ́run ọba fún òun bẹ́ẹ̀. Wàhálà mi náà lè mọ̀ ṣe ní kí èmi ò ní jẹ́ ìkan àwọn ọ̀sẹ̀ wọn láyé. Bọ̀dọ̀ jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ máa gbàdúrà ọlọ́run sọ ni ó ń tọ́jú ìṣẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀. Tọ́lá àbúrò àmújú wọ́n máa ṣe rẹ̀ ọlọ́run sọ pé méjì ṣe bọ̀. sọ ọmọ ẹ̀rọ tó ń ká èyí ìṣẹ̀lẹ̀ fún oṣù kẹta ní oṣù mọ̀ọ́dé wọn bẹ̀rẹ̀. àlẹ́ bí ọ̀rọ̀ ẹ̀rọ sọ ọmọ alá nínú àwọn ìṣẹ̀lẹ̀ ká máa sọ gbọ́dọ̀ ẹja ìṣó ọlọ́run méjì wà ní àwọn tí wọ́n jẹ̀lẹ̀ lọ. sọ ọjọ́ ìkàlẹ̀ jẹ́ pé oṣù ìjà àwọn púpọ̀ jù. òkè àǹfààní ìjà ṣe oníṣẹ́ òṣìṣẹ́ àtàwọn ọmọṣẹ́ rẹ̀. Sọ pípèpè wa àdá wa ti tẹ̀kú náà máa lè ní àlùwà àti ní wọn tẹ̀lé ní àlùwà. Sọ dáwà lọ́rọ̀ jẹ pẹ̀lú mà. Ìlẹ̀gbẹ̀ tó bá ti dáwà tí wọ́n lò kí ẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èrú yára inú ni ìhà wọn kéré gán wọ́n ti dáná wà.

وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم

نوحي إليهم من أهل القرآن أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون Ọlọ́pọ̀pọ̀ ọ̀nà ìjọ ló ń ilẹ̀ ìlú àpapọ̀ ìlú. Áfíríkà lọ́kà ló ń ní ilẹ̀ ìlú. Ọ̀nà wáyá tó Áfíríkà gbogbo àwọn tó kù ló ara ilẹ̀ ìlú òyìnbá tó olùkọ́lọ́gà ló ń bí ilẹ̀ ìlú. Yàrá ni àyà bọ́ parí àtàrà dáàkì lòun náà. Tó àtàrà àwọn tó ka dáa yẹn. Tó àtàrà dáàkì lòun náà àwọn tó ka pẹ̀lú áfì. Òun náà ni náà fífún ní madina àti dókẹ̀sílì àti mẹ́ta àwọn àwọn ìwádìí wọn mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú wa wọ́n àbú amúrì tọ́ra àti àbú amúrì ọ̀nà ní àwọn rọ̀mìyàmì olóògbé pípa pẹ̀lú ápùwọ̀n jẹ́bìbì àwọn ikú ìyá àdúmọ́ká afárá iná ìyá àti náà sọ́rọ̀ ayà yìí kí ló ń sàlàyé fún wa وما أرسلنا من قبلك إلا رجالا Ọlọ́run ni ààrẹ ń tẹ́ síwájú wa ànábí ìlà ìjàlá. àwọn òṣìṣẹ́, màá الرسل أو في جنسه أعطيه الجائر الجائر بالشمس المجموعة ìkẹyọ́ rẹ̀ àbọ̀kẹ́ra olóògbé ìlànà ẹ̀sùn rẹ̀ àbọ̀kẹ́ra lọ. ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ àwọn èdè lọ́jọ́ àwọn ti mọ̀ pé kí àbá ìṣẹ̀lẹ̀ tó fún mi wọ́n ti mọ̀ pé àtò ní ilé ìlú lọ. ṣùgbọ́n ibi wọ́n ti rí bọ̀ wá ní táwọn náà ti mọ̀. ọlọ́ba fẹ́ sọ̀rọ̀ yìí pé alákọ̀ọ́kọ́ ọ̀sán àdíkì ni ọ̀ ọ̀rọ̀ ni a máa ránṣẹ́ síwájú rẹ̀ ilá ìjára nǹkan méjì ọ̀rọ̀ jáde ni ọ̀ ilá ìjára àyàfi kó jẹ́ sí èèyàn ó sì jẹ́ ọkùnrin ìfẹ́ tó méjì ló jáde bẹ̀ ìjára àwọn ẹgbẹ́ yàn ìjára ẹgbẹ́ èèyàn ní ọ̀dẹ̀ àtọkùnrin àtobìnrin ṣùgbọ́n ọlọ́run méjì pọ̀ láwọn wọ́n lọ wú ká ní ìjà nígbà tí èyí sì ya ojú lẹ́bí ìjà ní ìtajà àdúgbò èèyàn mi túmọ̀ sí lẹ́nu ẹgbẹ́ àwọn ọkùnrin láti á ah, ọ̀gá àtobìnrin náà ń jẹ́ lẹ́wọ̀n lẹ́nu mi. sọ ìjánu ló túmọ̀ sọ fún mi ìjánu mọ́ ti ní èèyàn nígbà mi ó ti dàgbé yá ìṣẹ́ bá gbà ní ní o ẹ bá gbà lò àrígáàlù kọ̀ọ̀mọ̀ àwọn àlàyé kí ló ní àlẹ́ ọkùnrin òun làbí kó máa mú ní tó lọ́pọ̀ pé ìgbàlá ó ti wọ́n jẹ́ kí ni ó ọkùnrin. Tó ìwọ jẹ́ èèyàn, ìròyìn mẹ́ta ọlọ́wà ń bì sáwọn àgbẹ̀bí ọlọ́wọ́ bá máa ń ní. Tó ìròyìn mẹ́ta ọlọ́wà ń bì sáwọn àgbẹ̀bí ọlọ́wọ́ bá máa ń ní. Olóòjẹ́ yóò jẹ́ ọ̀rọ̀ àgbẹ̀ ọdámọ̀lá ayíká ó sì dá tó àwọn àtàwọn ọ̀sọ̀ fún àwọn ìgbé ọlọ́run ọba àwọn tó bẹ́ẹ̀ rán sílé ayé yìí ẹgbẹ́ àwọn àjẹmú àwọn náà wà àdẹ́bì ṣe dáwà àwọn àjẹmú ó jẹ́ pé lọ wọ́n yẹ lọ pé àwọn tó gbọ́ ìwé musa ní ń kọ́ bí mi so àdẹ́bì àwọn bàbá tí wà òun náà nìgbìyànjú àwọn àjẹmú ọmọ wọn ọ̀dà mí sí ní ọ̀rọ̀ àmẹ́sì fún ọlọ́tọ̀. Gbogbo àwọn afá tó ń sọ pé bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ lánàá fún ọlọ́tọ̀ ẹ̀rí wo ìlú lọ. Tó látara bẹ́ẹ̀, ẹni tá a mú tí a yàn kò ní lé kí ni ọ kò ní jẹ́ àìsàn. Tọ́lọ́ bá ti yàn mí. Tọ́lọ́ tara bẹ́ẹ̀, olùjọ́ pé èèyàn lọ́wọ́ wa ló ń yẹ̀rì kí ni ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ ọ̀fẹ́ ẹran iṣẹ́ tí ó yóò jíṣẹ́ tó bá pàṣẹ mẹ́sẹ̀ lórí ayé ètò ìtọ́nà súnà ọlọ́run ọba òmìnira ìlànà gbàgbé ẹ̀rọ. sọ̀rọ̀ ìgbà náà ọwọ́ tó abalẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹni bá àgbàrá tàbí ọmọ jẹ́ ó ọkùnrin arẹ́rẹ́ ń jẹ́ ó sóbìnrin ó káàkiri mọ́lápù jìbìrì lọ́rọ̀ ọba obìnrin àwọn ìkẹlẹ̀ òkúlé wájú mọ́lápù jìbìrì lù lóbìnrin ẹ̀ ó ti gbé bí ló ti dà lẹ́bí ọlọ́run So wájú ṣẹ̀ṣù ní ìfún àṣọ. Ìjọ̀kẹ́ ṣe wájú ìgbé kalọ̀ bá àṣọ kankan. Wájú ṣẹ̀ṣù rí obìnrin ọ̀gá pọ̀ lójú lọ. So àwọn àpá àwọn ti tàbí sí. Káwọn obìnrin márùn-ún

lẹ́yìn náà obìnrin márùn-ún ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìyàwó ahmed ibrahim sáárọ̀ ìmọ̀lọ́sọ̀ ìkọ̀lẹ̀ yìí lóde òun náà wọn sọ̀rọ̀ wáyé lẹ́yìn wáyé bẹ̀rẹ̀ nípa sọ̀rọ̀ oríṣiríṣi ni àwọn wọn fún náà nínú ògùn tí ó fi sà àdáwọ̀ ìyá ẹlẹ́yìn fi wáyé bẹ̀rẹ̀ ìfowáyé bẹ̀rẹ̀ sọ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni mímú múta ìyá múta. wá ní ìyẹn náà wọ́n ti rán oyin tó tó dà fún ara rẹ̀. bẹ́ẹ̀ àwọn Òun náà ni ìyàwó obìnrin áòrùn ìmọ̀ràtún fi àwọn ìmọ̀ràtún àwọn ẹgbẹ̀rẹ̀ àwọn ọmọ ti kàwọn àbíjìmọ̀ fún ìtàkùn nípa àwọn obìnrin àwọn obìnrin náà ti jẹ́ àwọn lẹ́yìn náà ọ̀nà àti ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ fi ọmọ òun náà ni ẹgbẹ́ òun tẹ̀ tún ní ọlọ́nilá orí abínà bá sọ̀fáàkì wọn sọ àwọn fi wọn sọ̀fáàkì aláìsáàkì. Àti sọ́dọ̀ àwọn ẹgbẹ́ alágbára ẹgbọ́dà níbi ọlọ́run. Ọlọ́run jẹ́ sílé yẹn padà sí. Ọlọ́run sọ́dọ̀ àgbàna fún àwọn ẹgbẹ́ àwọn obìnrin máa rà mú sí ọ̀nà àwọn kan ń yà wípé wọ́n jẹ́ àmì sí ọlọ́run ọ̀já àmì sí ọlọ́run wọ́n ti wọn àti àwọn mẹ́rin nínú wọn wọn mú àwọn wọn lẹ́sẹ̀ ara wọn àwọn ọmọ àwọn mẹ́rin lẹ́sẹ̀ bẹ́ẹ̀ àti ìmọ̀lú òní àwọn ọ̀sẹ̀. Tọ́lẹ́wọ̀n àgbà náà obìnrin tó tún wá wà tí ó ń pè ní Kàjá Olókọ́ obìnrin náà lẹ́gbàá lórí ní kó láyé tán òun sọpá nàbí ọlọ́run ọba lòun òmùsẹ́ lọ́nà tó kà dá òun náà pé àwọn nàbí ọlọ́run ọwọ́ afẹ́ ṣàjẹ́ àwọn kùsù àbí ọlọ́run ọgbẹ́ náà ọjọ́ àwọn sọ ìkànnà àbáwá jẹ́ ẹbí sọ wọn pẹ̀lú ní kẹ́sù náà ọ̀sẹ̀ òun lọ́wọ́ akọrin fún àwọn ẹ̀fẹ́ ní ìyànfẹ́ máa ọwọ́ ìjọba dịghị adìhàfì náà bí yàtù máa ń tààmì òfin òbí Adìhàfì náà yàtù náà. Oòrùn tààmì òfin òbí Àdáàtì nàdíyàtùná òǹkà ló وأصبحت أنبياء الناس ذكرانا ya ajá ni lọ́dún òjì

ọlọ́run ọba ọjà nǹkan sínú ọkàn nínú alágbára ìsì máa lẹ̀ ọ̀gọ̀ ọ̀rọ̀ ọkùnrin tó pọ̀ ọkùnrin tí wọ́n ti ọ̀pọ̀ ọkùnrin tó pọ̀ sí ìlú eh, àwọn ìlú agbọ́dọ̀ pé ibi tó máa ń gbé làbọ́ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó pọ̀ ní kí ni wọ́n eh, ọkàn wọn lẹ̀ ní gidi Ìwọ́n méjì ní súnà ọlọ́run ọba padà, mọ́tò ọba bẹ́ẹ̀ ní súnà ọlọ́run padà pé mo bẹ́ẹ̀ ní ìbàdà. Súnà ọlọ́run, ìbàdà ó. obìnrin, ọ̀gbìn tó ti nílà ká ìwọ́n ní ọ̀rẹ́ ìlú ìyá nígbà. Lọ́rọ̀ ẹgbẹ́ نوحي إليهم من أهل القرى ونوحي إليهم

ẹgbẹ́ ẹgbẹ́ títí èèyàn bí méjì àgbẹ́ta náà wọ́n ríra wọn lọ́rọ̀ ti bẹ̀ ní àlùbáṣíwì lọ́rọ̀ èèyàn méjì àléèyàn mẹ́ta náà wọ́n lérè ní oní pọ̀n bẹ́ẹ̀ ní àkókò ti lọ kó lọ ọlọ́run ti inú tó ń títí ẹni àwọn ń tẹ́ bẹ́ẹ̀ ẹni náà àríjọ alúgbẹ̀ẹ́nú àbá àríjì sọ wípé màá sákànà mi bá àdíyàbá jàpá àríjọ lọ́la fẹ́ àná ẹ̀lọ́ jẹ́ pé inú oko nínú gbé ibẹ̀ ni wọ́n bí sí ibẹ̀ náà dàgbà lágbà ilẹ̀ fọ́kà wọn kí wọn lókun. Ìbára fún àjọ lọ Se èkó lọ kí wọn lókun wọ́n ní ṣe tí wọ́n mọ́ ní lóògbà ìṣe tí ní máa ń sọ ìṣe tí wọ́n fi rọ̀ tó jẹ́ ìwà àwọn òfin sábà àárọ̀ tó jẹ́ ìṣẹ̀mí òpó gẹ́gẹ́ ìṣẹ̀mí nílé ní tó wá mú jẹ́ kí wọ́n lè kí ni ọ tó jẹ́ wọ́n èyí àpòmọ́pọ̀rọ̀ ẹgbẹ́ àpòmọ́pọ̀rọ̀ àwọn èèyàn yóò fi ní bẹ́lẹ̀ kiri ní ọdún máa tọ́jú ìdáhùn ẹ̀sìn àníjọ́ àwọn àmì ó gbọ́dọ̀ tẹ̀lé báwọn èèyàn ti ní àwọn àdúgbò àwọn gbọ́dọ̀ tọ́lé ẹ̀. àwọn ọgbọ́n ti ní àwọn òrí ìrànlẹ́ra wọn lẹ́yìn tí wọ́n lọ lóko fún ọjà kò tí wọ́n ti tẹ̀lé ọkọ̀ lọ́pẹ́ wọn. so àlámọ̀ ni wọ́n ti ní ọkọ̀ wọn ní ìlẹ̀ ìgbà. torí ẹ̀ ẹ bá ti tó ìjàpá yóò máa wọ àwọn ìwà kan yóò máa dàbí <laughs> ẹ̀ àgbà báyìí kọ́ láti mọ ẹsẹ̀ níbi tó ọ̀nà ìdọ́là ìgbà wà tó kò sí ní ó máa ní ní páàkì lára èèyàn àgbẹ̀fẹ́ àwùjọ ẹgbẹ́ ó káàkì ọ̀la títí ìkọlù káàkì ọ̀la títí dáadáa tàbí ìsìn ẹni ọdún kàkàkà ní ẹni ẹwà ní ìjábà sẹ́yìn dá bọ́sà ẹ̀rọ jẹ́jẹ́ ní kàmá lọ jẹjẹjẹjẹ bí èkó ní ìsìnkú ní jẹjẹ àwọn arọ́kọ́ ló ń sàn jẹ́ tó àwọn ìlú ẹni bẹ́ẹ̀ gba ó sọ ọdún jẹjẹ àtàbí oníjẹrẹ àtàbí oníjẹrẹ ó dáhùn sí kájà àtẹnudẹ náà ní kájà àwọn alóko ní jáfa rẹ̀ yóò gbàgbé dáadáa lọ́wọ́ ikú ti fún ẹ̀ lé tó ẹ̀rọ tó pa nìkan náà tó di nǹkan tó tó dojú. ọdún sọ ọ̀rọ̀ rẹ̀ sábà pèlè sọ ọ̀rọ̀ ìtùtù ẹ bá lọ fẹ́ dáwọn olórí ṣe ìtùtù náà ó fi ìtùtù ẹ wá ló fẹ́ dàpọ̀ mẹ́jọba òun fẹ́ bá àwọn ìjọ lẹ́yìn ẹni tí yóò ní irú ẹ̀sìn rẹ̀ àdáwọ̀ ọkà tó ọkà àdáwọ̀ ọkà orílẹ̀-èdè wọ́n àfẹ́kì wọ́n àfẹ́kì ló wà àwọn ìjọ lẹ́yìn tó àbíkí àbíkọ lẹ́gbẹ́ ọ̀la náà fi àwọn àbá àti ìjọba

Irúgbẹ́ ìlú ti wọ́n ní wàjẹ́ máa ti kọ́ lóun ọba náà kọ yín wá nílẹ̀ ìkí ní wá. Wọ́n ní kékọ̀ọ́ àmì ìlú pé àwọn akọ́lẹ̀ ní kan sọ wípé ààrùn bá bí àmì wọn. Ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ ká yẹn. Pé ànábì bọ̀ ìmù ká lọ ṣéèkì ànábì bọ̀ ìmù wá. Ànábì bọ̀ ìmù ìlú Ìrákì ìlú bẹ́ẹ̀ tó ti ní ọ̀nà mú Lọ́nù kò ní ẹ̀bẹ̀ ọbẹ̀ jọ nínú okú ọbẹ̀ ọdún àwọn àti Déti Nọ́pìlì ìfẹ́fẹ́ ọ̀nà ìjọ gbajúmọ̀ ń bẹ̀ ìjọ wà tó tóbi ń bẹ̀. Kọ́dà bàbá fún wọn ní ìtùlẹ̀ jẹ́ lóṣù bẹ̀rẹ̀ pé fún ara ìjọ gbajúmọ̀. Tó dáwọ́ lọ́wọ́ ni pé Anẹ́tì Brọ̀kìl, ìsáàkì náà, ibi tó gbé gbogbo abáyá ibi ìfilẹ́ Anẹ́tì Àkúbù sí ọ ìrìsítì máa ẹ̀yà ìkẹ́ wa kò rí síbi kan wá sí ju oko wa ẹ̀yìn lọ sí dára mi tó sọ́ọ̀nì dára oko. ìjọba tí wọ́n wà nìyẹn ọlọ́run tó lè tó fi wá gbé oko omi tó wá já wọn padà sínú kíjọ títí ìdílé ẹni tó ìbẹ̀rẹ̀ tó parí ọ̀sán ayé bí. tọ́wọ́ ti dára ti dára mi fún ọ̀sán bá ní ọ̀sán wọ́n lè lọ́wọ́ bí àfẹ́rọ́ ti ṣáàlì ìgbà tó lè sọ́wọ́ wọ́n ti wà níbi tí àwọn bá dé ẹni iṣẹ́ ìtọ́jú pé sábà ti kó mẹ́rin kò lè yọ ọ̀gbọ̀n ìgbà tó ti sọ́wọ́. tó lágbára bẹ́ẹ̀ òun náà ni àwọn afá àtọ́kùn àti é tó eléyìí ọ̀wọ́ á sọ fún wa wípé ẹni tó jẹ́ pé inú títì ni wọ́n ti fi ó ti lò bá ẹni títì tó àgbẹ̀tì ìyàkú lókìdí Tọ́wọ́ wá gbogbo a ọ̀dọ́ ilé kẹ́mi ọ̀wọ̀. Àbúkú ẹ̀dá báyìí. Táwọn ogun náà máa lè wà ní tọ́tọ́ dára ní

ẹ̀tọ́ kan wà ní inú <laughs> àwọn orúkà lọ inú orí fún ìṣe lọ ìfò ìgbà. àmì ọlọ́run wọn gbàgbé lọ pé àmì ọlọ́run. Ọlọ́run ọba máa ń gbé wọn á ní ìṣe láti iná kéde ọ̀rọ̀. Àhàn lè lè kó rọ̀. Wọ́n ti ní wọ́n ti ń bí ọlọ́run ọba

Tẹ́wọ̀ jẹ̀lá náà bí ní Màdínà, tẹ́jẹ́ ìsìnlá sí Màdínà, gbogbo wà lábẹ́bí ní kí wọ́n máa tàbíwà wípé kọ́lá wọn pa àwọn sí Màdínà. Màdínà ní ìsìnlá. Tẹ́wọ̀ Màdínà jẹ́ sí ní ọmọ ìsìnlá. Ìjúgbẹ́rẹ̀ lágbára ló láwọn àti ìjọsọ́kọ́ ọ̀dọ̀ káwọn náà ká túnmọ̀ sí ah, táwọn náà kọ́ àti ojú wa lọ ó kú òun lórí ìdílé òkú láwọn gbé ní òkú ó kú òun lórí ìdílé òkú màá sí ìlànà gbé ní òkú ọwá ní áà ọ máa sí ìrìnsọ láti àlá àti ìgbà ó ti padà sí ìyìn ìrìn tó bá tó bẹ́ẹ̀ tó wá kú òun wá sí ní o ibi tó ti ṣe ìgbéra òun gbé ní títì ọwá jọ lọ sọ kí ni o ọwá lọ sọ kó di ìtọ́wọ̀ àlọ́ tó wà máa dúlẹ̀. فهو تطبيق قال الله قال ولكن رسول الله أجنبي أنا أقول لك لما جاءني إلى الموت Ọ̀kí àwọn akẹ́lẹ́ ọkọ̀ bí i ààrẹ. Ọlọ́run ni ó tún ọmọ ìjọba náà onídáwà tuntun ti tó kí ni ọ̀hún lọ. ṣùgbọ́n lẹ́yìn àrẹ́jùlọ yẹ nínú ọmọ tó náà. tọ́lápàá bẹ́ẹ̀ lọ́mọ ìpè káwà títí ìlọ́ni tí ìjọba lágbára pọ̀ ní. ó lágbára púpọ̀ tó lágbára ju ìlú tó bá jẹ́ bí méjì lọ. lórí tó bẹ̀rẹ̀ ti di ìlú kéèyàn tó kéèyàn tó wọ ọ lọ́jọ́ fún ọ̀kadà mi tí ìgbéyàwó ìgbésẹ̀. So tí ọba ti wọ́n kára yóò ní àti sáàmì tó ti dọ́nà. Tó ń jẹ́ láì Níwọ̀n gbà náà, a kà wà ní ìsinmi àwọn àwọn akábí wọn, a gọ̀ díẹ̀ tí wọ́n wà lọ́wọ́ ìjọba wà ní òkú. Sọ̀rọ̀ bá náà sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àrọ̀ mú aṣọ dùkú fọ̀rọ̀. Fọ àwọn ẹgbẹ́ àwọn alábá oko, àwọn ní ìṣe kèfèrí wọ́n lé bí lọ, ó ti mú pọn. Mùnáfíkì tí wọ́n rẹ̀ nílẹ̀ wọn ọdúnbó mọ̀. Ìṣẹ̀lá mi, ẹjọ́ tó kọ́ sí ẹ̀lú kò bẹ̀rẹ̀ ìṣẹ̀lá mi. Àwọn afẹ́ sọ fún wa nípa àdìsí ó tún àwọn àjò ìkákan sọ bí ẹnìkan jà fún ábú àwọn àdìsí fún Nàìjíríà. Àwọn ìwà àgọ̀ tí àwọn ará oko ń kú sáà Sọ ọ̀nà àdìsí ìwé ìgbóhùn kéré ìrọ̀lọ́ sábìsì fún wa. Ó ní òun ìgbàlá ìgbà sọ́nà, àná ń bọ̀ ní ogun lẹ́yìn àwọn alábọ́wọ́ kó wọ́n ti lọ kóra wọn jọ báyìí wọ́n ti lọ bá lórí orí lọ wọ́n jẹ́ àmì tó lọ́wọ́ níbi ìjọba ìjọba jẹ́ àmì tó lọ́wọ́ tó ń fa sọ́run àwọn ẹgbẹ́ àmì àbí wàá dúró àbí ẹgbẹ́ ń bá sọ̀rọ̀ mi àtúnú yorùbá wọ́n ní ọgbọ́dọ̀ àgbàfẹ́ ọgbọ́dọ̀ pé òun ìsinmi ìsinmi ìjọba tẹ̀mí ìjọba mú ti wá Ṣé gbogbo ògẹ́gbẹ́ àfihàn tó bá jẹ́ gbogbo ẹ̀ bá jẹ́ òǹkà àwọn ewé tí ń bẹ lára ní ìbàdà ni a bá ní àárín gbogbo ẹ̀ ní màá fi fún ní ní láwọn tó ẹ̀rí rí ní kí ni ó àmú ẹ̀rí rí ní tó fòrọ ẹ̀rí rí ní ẹ̀rí rí ní oṣù oṣù tó ìkànnì ìwọ àgọ́ ẹgbẹ́ àwọn tó wà ní sídìí náà bẹ̀rẹ̀ àti gbogbo àwọn ẹbí ọ̀padà wà pé kí ni ìgbẹ́ pé ẹni tó bá jẹ́ ní ìjọba tí ó jẹ àwọn tí ó bá yẹ ní ẹni yẹ lóṣù pa ẹni ló ń jẹ ẹni kan fún owó ìlú kejì rẹ̀ lọ́rùn tó ní owó ọ̀rọ̀ ìjọba lọ́dọ̀ wa bẹ́ẹ̀ fún ìwà gbàmí ọ̀gbọ̀n sọ̀rọ̀ mọ̀ ní káàrì ọgbọ̀n orí òun ìfẹ́mọ́ jọ sọ́mà bàbẹ́bí jọ́nà aṣọ tó nà ní wọ́sùn ìdáhùn ìjọba ní ìṣòro lágbára ní wọn ìfẹ́jẹ́ etí aṣọ yẹn lọ ní lágbára ní lọ́bàwọ́ tó kájà lọ bá rẹ̀ ní ó sì fa aṣọ yẹn máa nàbí láì pẹ́pẹ́ ẹ̀ ní ìgbà pa ara aṣọ yẹn lára àmẹ́bí láì ó fara oníyàwó ọgbà múrí ní ìmáyé láyé ní ìjà owó ọlọ́dọ́lọ́ kó sí ọlọ́dọ̀ ọ̀hán múkè mú wọ́n ni bàtẹ́kọ̀dá ilé ọ̀fẹ́ ọ̀fẹ́ wọn àdébìkẹ́ òun àjọ àdébìkẹ́ òun ẹlọ fún ní ọ̀rọ̀ fún ìjọba Àwọn kẹ́mẹ́rẹ́ àbọ̀kọ́ àti àwọn aṣàríwé Àgbẹ̀kẹ́ lọ gbogbo. Sọ ọmọ ara wọn jẹ́ ń já ara lé tó ń já ọmọ ọdún sí ti ọmọ wọn. Ẹ́ àtọ̀kọ̀ ìlú náà. Ìbí àná kún ẹ̀yìn náà kìjà ọmọ yìí. Àríwí ni bẹ́ẹ̀ ni. Àbí ara ara àwọn èsì ìjọba wọn. Àwọn èsì ìjọba ẹ̀ àwọn ìjọba ọmọ wọn. Wọ́n yọ sí ìjọba. Ẹ̀mẹ́ ti kọ́ jẹ́ pé ọlọ́run wá jọ àánú kúrò nínú ẹ̀mí. Ìjọba ìpé ẹni tó bá ti wà ní ọkọ̀ àwọn ìjọba ìmọ̀ gẹ́gẹ́ ní ọkọ̀. Sọ, ìjọba bá rí ọ̀nà mi, ìfẹ́ àbá rí náà mi, torí lájú ọmọ àwọn ìsànfàní púpọ̀. Mo fẹ́ kí ọ̀rọ̀ wá lájú yóò tún máa fi takò sí ọlọ́run wá. Sọ ká má fi takò ìgbàgbé àwọn sábà ní sáájú lọ́wọ́ ìdájútó àwọn ìdájútó àwọn. Náà, ọlọ́run wa ń sábà ní pé àwọn àti ọmọ ọba wọ́n ti mẹ́ta àmọ́ abalára àlójú ọ̀rọ̀ èèyàn yóò jẹ́ yóò sì jẹ́ ọ̀pá láti náà أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم Torí pé àwọn kèbèrè ti lọ káàkiri ayé, àwọn ọmọdé wọ́n kàn kọjá, wọ́n kàn kọjá. Tọ́rọ jẹ́ pé ìsìn kan ni ọlọ́run fi gún wọn ní kékeré ọ̀já. Torí pé àwọn gbogbo àwọn tó máa bá parí èèyàn sọ́ọ̀nì ní èèyàn lùtù ni àwọn tí wọ́n jẹ́ àwọn òòlù gbogbo àwọn ẹ̀yàn òòlù gbogbo pátá èèyàn. Ibi tí ó jìnnà síbi tí àwọn ọlọ́gbọ́n wà ní. Tò tí wọ́n rí pé ibi bí ìwọ́n ní ọlọ́run pa wọn rẹ̀, ibi bí ọlọ́run Ọlọ́run bu wọn ibi Ìgbà àrùn kan tí mo ò ti rìn ní sórí ilẹ̀ ẹlẹ́ ọlọ́run. وينظروا كيف كان عاقبة الذين من قبلهم Sọ́wọ́ á ti bá tẹ̀lẹ̀ nílẹ̀ ò ti rí ní àà ah, ìṣẹ̀yà àwọn tó dájú lọ táwọn náà pàwọn àmẹ́jọ́ ọlọ́mọ bá yìí lọ ẹwọ̀n tí wọ́n ti tó wọ́n tẹ̀ bí rí wọ́n mọ̀gbẹ̀ ní wọn tó wọ́n kàn kọjá ń bẹ̀rẹ̀ wọn ní ìpàdé àwọn náà tọ́wọ́ kọ́ bá tó máa wọn létí nítorí tí wọ́n lè bá gba gba ọlọ́mọ àti náà wọn létí àwọn àjọ àdótájú wọn lọ yìí òun náà ni àbíkú máa ń mọ àlùmọ̀ká jìbà àwọn àjọ tí wọ́n ń tẹ àwọn àmẹ́jọ́ ọlọ́mọ ọba yẹn lọ tọ́wọ́ ọba wọn ọ̀fẹ́ kọjá ẹgbẹ́ tí wọ́n gbà wá àti pẹ̀lú wọn. Nínú orí àwọn kìnnì kan kọ́ máa kọjá lásán, àwọn máa ń pé àwọn ronú sí nǹkan ọ̀hún, wọ́n ti gbà wá àti ولدار الآخرة خير للذين اتقوا ọlọ́run ọlágbára ọjẹ́ ilé gbẹ̀yìn èèyàn bá sọ pé àjáró àfihàn tó jẹ́ bíbá mùsùlùmí ẹ̀ má ti tàbí kẹsẹ̀ àwọn. ilé tó jẹ́ ilé gbẹ̀yìn kí náà ilé gbẹ̀yìn òun náà ni àlìjánná. Ọ̀yẹ̀rún lè làdé náà tàbá. Òun ló lóore fáwọn tó bá bẹ̀rù pé káwọn máa wọ̀ náà látara àwọn nǹkan tí wọ́n rí àwọn tó bá wá bẹ̀rù ọlọ́run látara rẹ̀ àwọn ni wọ́n lù ní náà. Kí ló dé kéyìí òun lé lọ́làákà yìí? láti lè fi gbọ́rọ̀ ọlọ́run ọba yìí kẹ́ ẹ lò làákà yìí kẹ́ ẹ wo àwọn nǹkan bẹ́ẹ̀ yìí kẹ́ ẹ tún lò làákà ìtọ́lọ́run ọba fún yín láti lè fi ronú ìsìnkú náà lórí pẹ́pẹ́ làákà yìí òun náà jẹ́ ìdánwò yìí pé ó ṣe pàtàkì ẹ̀yàn máa nílò ẹ̀mí gbọ́ ọ̀rọ̀ náà. Ojú àǹfààní ti a ṣe nínú ara yìí. Òun náà ní pé a rí níbẹ̀ ọlọ́run bá sọ àwọn àròyìn dáàmà nígbà àwọn ànábì ọlọ́run ó ní jẹ́ ìròyìn mẹ́ta èèyàn jẹ́ èèyàn ó sì jẹ́ ọkùnrin ó sì jẹ́ ìtọ́wọ́ ara láti mú so àmẹ́ríkà sáláàmù kò kì í ṣe gbogbo nínú àwọn òṣìṣẹ́ gbogbo òròyìn mẹ́tẹ̀ẹ̀ta iná ló gbé sára ó kú òrìn mọ́kà síbi mọ̀dínà náà kí ni ọ́ sọlọ́kànnà bẹ́ẹ̀ èrògbò òròyìn yìí Tọ́lẹ́ ìgbà náà, àbúrí bí náà ìgbé lára fájú ìwọ̀n àìfàlọ́wọ̀ bá náà ní pé ẹ̀ntí bá ń gbé ní oṣù tí ìjọba ìlú ní máa dá púpọ̀ jù ìgbà tó ń tó sí ní ọ̀rọ̀ gbogbo ìmọ̀ àpájú. Tọ́lẹ́ ìgbà púpọ̀ ìlú oṣù tí kọ̀ọ̀lọ́ gbé bá ní ìjọba ti pé lẹ́yìn ọdún ìyàfẹ́. Tọ́lẹ́ ìgbà ìjẹ̀rù strong ọlọ́run bá kú ní bùkátà sí ẹ̀sùn lágbára tí ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí lọ́wọ́ ń pà nípa àwọn ọ̀dọ̀ èèyàn tó pọ̀ ìjẹ̀kọ̀ ọlọ́run bá fi tú ìjàwá àti ọlọ́run bá pẹ̀lú lórí wà Um, kéèyàn tún máa rí ìgbẹ̀yìn àwọn tó jẹ́ pé wọ́n ti dé ọ̀dà tọ́lọ́run ọba ti pa wọ́n dá àwọn tó ní ilé ọlọ́run ọba ilé ìgbẹ̀yìn ọ̀nà àwọn ọlọ́run lẹ́yìn náà ọlọ́run ọba ọ̀tà ilé gbé láàká fún tó bá rí níwájú ẹ̀ àbí ìgbà tí wọ́n bá ń sọ fún kó fi wò ẹjọ́ àbájọ́ wa lè lẹ́nu ọ̀nà máa fẹ́ mi lọ làákà yìí lọ nǹkan tó gbàgbọ́n tá a máa lórí ọ̀nà wà lórí. Àwọn ní bèrè ọ̀nà wọ́n kí àwọn obìnrin kọ́ bèrè wọn ránṣẹ́ náà number one number two number three number four number five náà number one káwọn obìnrin kọ́ bèrè wọn ránṣẹ́. Unless you jẹ́ pé àwọn àǹkẹ́kọ̀ọ́

ìyàwó sì ní kó fún wa ní pẹ̀lú ọmọ rẹ̀ ìjọba bí o pẹ̀lú ọmọ rẹ̀ lórí ìlú ìlú ìlú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ni lọ́sẹ̀ bẹ́ẹ̀ bá ti dà ní bẹ́ẹ̀ bá ti dà yàtọ̀ ìlú ìlú ìlú àmọ́ yóò sọ ní ìwà rẹ̀ màmá tó bí wọn bẹ́ẹ̀ ti ṣe ní ìlú wọn bọ́ tà ní àtijọ́ àwọn tó sì ní ìlú wọn wà ní ìlú wọn fà àwọn ènìyàn tó bá tó wá di sunday kára àwọn òbí mi máa wà máa gbé ọ̀sẹ̀ wọn á fáwọn ọmọ yẹn lọ wọn á fún un ní kí n fi wá sí ìjẹ. Bákan náà àgbèrè ní mo ti náà lórí sí mo ti rẹ̀ mo ti dáwà jẹ́ àlùkò àwọn àwọn àti àwọn tí àwọn ń pèmí àwọn ọkọ̀ mi ń pèmí sáà àwọn mi dà nígbà mo ní ìjẹ tó máa pè ìjẹ lọ́dọ̀ sí ìjẹ àwọn lọ Thank you. Number three.

Àbáyé ti nígbà náà ìfẹ́ tó ń ṣe yìí tí òun máa lọ sí kò ní bẹ̀rù lẹ́nu káàkiri náà sí lọ. wọ́n fọ́ àdáró àdàlà àwọn àfihàn ọ̀gá nípínlẹ̀ ọ̀sán ìlú ìjẹ́ kejì wọn náà ní àbẹ̀wò ní wà lẹ́gbẹ̀ẹ́ ìdáàbò náà ní àákẹ́rọ̀ àwọn ìjọ agbègbè kejì ọ̀rọ̀ ìkankan náà ìjọba tó ṣẹlẹ̀ ní ìlànà àbẹ̀wò ní wà lẹ́gbẹ̀ẹ́ káwọn kan á lè wọ́n sọ wàhálà wo làwọn afáfá lórí ìjọba tó ṣẹlẹ̀ ní ìlànà. lọ kàmìlà. ti jẹ́ pàwọn òṣèlú bá ti wà níbẹ̀ owó rẹ̀ sí ìrẹsì wọ́n máa sọ̀rọ̀ pé o fẹ́ tíráàpù lọ sí ìlú àwọn tó fẹ́ ìlú àwọn. ẹgbẹ́ òṣèlú mùsùlùmí ti wà níbẹ̀ ibi tó lè ń lọ ibi táwọn mùsùlùmí wà ní wọ́n sì ń fẹ́ sí ń bẹ̀ máa ń jù wà níbẹ̀ wọ́n rẹ̀ sí ìrẹsì lórí ẹ̀sìn máa ń sàwáyé lórí. Wọ́n rẹ̀ já Amẹ́ríkà ìlànà gẹ̀gẹ̀rí ní àwọn akẹ́kọ̀ọ́ lọ́wẹ́. Àbí ti ní ka ìlànà gẹ̀gẹ̀rí tó ṣe mùsùlùmí wà ń bẹ̀rẹ̀. Ìbẹ́ rẹ̀ bí tó lọ ìdí náà, ó sì ní o rẹ̀ kí ọ̀rẹ́ sí. Tòbí ọjọ́ jẹ́ wípé ibi tó ń lọ, òun ni lẹ́sìkì ara wọn. Tó kọ́ ọ̀pọ̀lọpọ̀. Ibi tó ń lọ fún òfin kí ni ohun ẹ̀sìn rẹ̀ kò ní rí ṣe wọ́n gbọ́dọ̀ pé kí ni ó àyàfi wáyé pé lọ múrọ̀ tó ní àwọn ní àwọn òun lójú. lọ́rọ̀ yẹn láti ẹ̀dùn ní ìgbésí tó kọ́ lọ́dún afghan tí ìlọ rúrọ̀ àwọn ààrẹ tó mú ọyí wọn kà sí ìbẹ̀lẹ̀ kan láti lè tọ́jú ẹ̀. ìrọ̀lẹ́ pé kí ni ọ ni wọ́n ti lè nígbẹ́jú ààrẹ yìí tó ìbẹ̀rù kan òun náà nílẹ̀ yòówó náà ní òwò náà nílẹ̀ tọ́jú ẹ̀ tó látara bẹ́ẹ̀ wọ́n wá gbọ́ ìpè dákun wá gbé ọ̀rọ̀ sílẹ̀ lọ́wọ́ lọ sí ara gbogbo òkú tó bá fi ra mọ́ níwọ̀n ìgbà pípa ní òní kan mọ́ ẹ̀ tó ìlẹ́ ojú àwọn bẹ́ẹ̀ mi ní kó tó lọ sí wọn ẹlẹ́kejì òun náà ní wọ́n ní pé ṣe àwọn máa jẹ́ mùsùlùm ánà mùsùlùm àwọn kan ṣubú àkànní wọ́n gbé lẹ́yìn ẹ̀rọ ṣubú àyè náà ní ó lè bá káàkiri yóò wọ́n lọ bẹ́ẹ̀ jẹ́ sí rẹ̀ o lọ́gbọ̀n nìkan ní o ẹgbẹ́ mi ti bá ṣáà máa sọ wípé kí ni o mùsùlùm dáàbò ní ìfẹ́jẹ́ kẹta ìrẹ̀jẹ́ ọdúnjúmọ́ àti ìrẹ̀jẹ́ rẹ̀ ọ̀nà tó àfẹ́mẹ́kí ni ó tó ìjẹ́ mùsùlùmí ọ̀gẹ́ nàgbà tó tàkù rárá nígbé gbogbo apáta yẹn kí ni ó ẹ̀ká bèèrè ọwọ́ ẹni ẹgbẹ́ ọlọ́run bá tàbí ní múùmí tó ò lè jẹ́ múùmí bàǹgàrí bó ní sẹ́yìn lọ́wọ́ pàtí ìjọ pẹ̀lú pẹ̀lú lòmìnirí àwọn ọ̀sọ́rọ̀ bí wọ́n lọ bá ń kéde mú sí núna ìsáàrùn olóbìnrin àwọn ọ̀gẹ́ nínú ìrírí náà ni tọ́lẹ́ ọ̀sọ̀ sí ìjọba tí àyàrí wá túnmọ̀ sí pé mùsùlùmí ni pé kọ́ọ̀kọ́ fọ́n máa jẹ́ mùmìnì ńkọ́ ẹ̀rí ọ̀lùjẹ́ mùmìnì ńkọ́ pẹ̀lú ìsìn náà mùmìnì ńkọ́ ó kèé tí wọ́n fẹ́ rẹ́ ànábì ọ̀nà mìíràn àwọn sọ̀rọ̀ ìlú mìíràn sọ̀rọ̀ ìlú mìíràn

àwọn kan ní sinmi àgbẹ̀ ṣe mú àwọn ẹgbẹ́ amúsàn ń gbé kalẹ̀ afẹ́rí bẹ́ẹ̀ ni kí ló ní ìpàdé àwọn afẹ́rí ni pé afẹ́rí ni ọ̀rọ̀ àti iṣẹ́ tọ́ba ti jẹ́ iṣẹ́ tàbí àti títí ní àwọn sọ̀hádà lọ́pẹ̀lẹ̀ àti àwọn tàbí ọjọ́ wọn àti kí ni owó àti iṣẹ́ wọn ṣe wọn. Ẹ̀rọ orí kí ni wọn àlẹ́ afẹ́rí ni kìíní rẹ̀ là ń fi sọ fún wa ṣùgbọ́n ṣùgbọ́n àwọn àti wá dàrú máa wọ̀nyà lójú. kò ní ẹni sinà túbà títínà náà ló ń dé títínà bá dé èèyàn máa ṣàlàyé ìgbà tí títínà bá dé àwọn máa ìyá bàbá Yusuf náà ẹ̀mí láti ń wá àbí ọ̀rọ̀ orílẹ̀-èdè ẹgbẹ́ tí ń fẹ́ kìíní títínà bá ti dé ẹgbẹ́ àdéhùn ti máa àti pọ̀ báyìí tí wọ́n wà nígbà tí wọ́n Lẹ́jú ọ̀dọ́ pé o. Tó bá wọ́n kó wà nígbẹ́ ọmọ àlàjọ ni wọ́n ẹgbẹ́ ẹni ni wọ́n. Bàbá mi bí wà títí àbá a tún sọ pé ìjọba. A tún mú kẹ̀kẹ́ wa o, káàdì ṣe ìyàtọ̀ ara wọn. Èmi ń tèmi ọmọ àlàjọ mi tí mi sì ti ṣe ohun ṣe. Ọmọ àlàjọ mi ọ̀rẹ́ lé ni o, ọjọ́ lè. Ẹgbẹ́ ẹni ni wọ́n. Àwọn ọmọ bàbá mi ọmọ bàbá mi, ìyá mi ọmọ bàbá mi, àwọn ọmọ bẹ̀rẹ̀ bàbá wọn ní ìjọba ọmọ bàbá mi, ìyàwó ìjọba bàbá kí wọ́n ti yára Ìlànà wo la gbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà àwọn ọ̀hán. ìjẹ́ àrùsúnà ìjàmà ó ti ń bẹ látàrí àwọn ọ̀fẹ́ ìlànà àwọn ṣàhábà rẹ̀ gbọ́dọ̀ wà. ní ṣubú àjúbà lọ́rẹ́ ni. Ẹ̀yọ́ ní ìjẹ́ ẹ̀jẹ̀ dáàbà ìbẹ̀rẹ̀ ẹ̀rọ náà ní wípé Tí ọba ti gbogbo gbogbo mùsùlùmí ọ̀jẹ̀ mùsùlùmí yẹn Ọ̀pọ̀ kí ẹjọ́ báyìí. Nígbàgbà náà rọ̀ náà ní pé ọ̀dọ́, ìjọ́jọ́, ẹ̀fẹ́ ní ìjẹ́rẹ́ nínú àfẹ́ pé káwá máa ṣe ra wájú sí ìjọ́jọ́ ọkọ̀ yẹn náà. Ìjẹ́ bọ̀bọ̀ ọ̀sọ̀ pé àárọ̀ tara sí yóò dìjà. Ọmọ wọ́n dà sọ. Ẹ̀rí ẹ̀ gbọ́dọ̀ àgbọ̀lábọ̀ ọ̀dọ́ ìgbẹ́ ìlú ọwọ́. Ibi tẹ́lẹ̀ ti lè sọ, àwọn àmì wọn kan nígbà wáyé pé amọ̀pọ̀ lẹ́tọ̀ọ́ ká sọ ṣùgbọ́n ìgbà tí ó ti ti wàhálà gẹ́gẹ́ ìrọ̀tọ̀ fún ní wàhálà gẹ́gẹ́ pé gẹ́gẹ́ nínú àbí ọ̀nà pàtàkì. òkè nana pé ká yóò kọ́ ẹ lápá àtijọ́ pé á bóòlù jẹ́ ti wá jẹ́ dáàbò wá bẹ́ wọn ìkẹtẹ náà gbogbo ọkọ ìyá ọ̀sán ìjà wọn àtàrí àti ọgbàkùn náà jẹ́ àti ọgbàkùn ọ̀sán ọ̀rọ̀ mọ́kọ́ náà ọba ti fi múlẹ̀ táwọn tó dájú lọ wọ́n fi ń sọ pé ìdáǹtẹ̀ àti ìdáǹgbọ́n ikú ẹ̀ wọn nílò kọ̀ọ̀kan ló kọ́ yẹn àti kọjá tó wá ní àdìsí àbọ̀ wọn nínú mọ̀fúùmù tí wọ́n gbóyé láti mú nǹkan kan lórí ẹgbẹ́ kí ni o kẹ́sì fún ìjọsẹ̀. Bẹ́ẹ̀ ó fa àwọn yòókù. Ilé wọn tàbí ṣe fi yàn. Ẹ lọ wọ ẹ̀. Lọ àṣà àríyù, màtìmọ̀díyà, gbogbo ẹ̀sẹ̀ gbogbo gàmà ẹ̀ máa ní báwọn. Mọ̀tẹ́sílà, wọ́n tàbí ṣe nǹkan tí òbí túmọ̀ náà ẹ̀sìn. Mọ̀tẹ́sílà, ìyá ìtalára tó ń tó gbogbo àwọn bí láì lọ́jọ́ wa ìjà ní àgbẹ̀lẹ̀ fún òkèlè ẹ̀rẹ́ bá ẹ̀rí báyìí níbi ó fún ẹ̀yẹ di aláfíà ẹ̀sìn bàbá àwọn ilé òṣèlú ojú lọ kò lè máa tọ́lẹ̀ wọ̀ lànà Islam ó fi máa dá lànà Islam wà. ó dùn ọmọ bàjẹ́ pé ẹ̀rọ àrùn ìṣú náà tó bá rí ẹni máa ń ti wá àjì ọdún ọdún náà yóò fi fún kúrò rẹ̀ láì Tábẹ́ ti fún ta, èyí sọ̀rọ̀ ìgbìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́wọ̀n àti ìrẹ́lẹ́ kí ẹ̀rọ àwọn ẹ̀rọ tó tàbí. Ẹ̀yẹ́ tó kí mọ̀ ní àwọn ilé yìí ló ti kúrò ní ìdá àbí náà àwọn ó kílẹ̀. Ọkọ̀ ní àwọn. Tó o ti bọ̀ nínú àyájú rí, ọjọ́ ẹgbẹ́ ní àbá mi. Gbogbo ọgbẹ́ ó ti bọ̀ gbogbo ẹ̀sẹ̀ yẹn. Yóò máa ṣe ọjọ́ ìrí ọdún àti ó kílẹ̀ ó wà gbẹ́rì. Bẹ́ẹ̀ ló Ọkàràfẹ́ ó kọ́ ọkàfẹ́ máa bí lo agbárí ṣúgbà fún èèyàn ní Amẹ́ríkà fún. Ọkàràfẹ́ ọmọ ọmọ ọlọ́wọ́. Ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ náà ní tí wọ́n bẹ̀rẹ̀ nípa eh, àwọn adájọ́ ọ̀dọ̀ta wá rẹ̀ rí nínú ọ̀ṣẹ́ àwọn. Ṣé a mọ̀ ọ̀dọ̀ tó dájú ọ̀nà ní pé ká tó máa jẹ́ pé ìkàtà bá rí ká máa fi ó máa ń dára púpọ̀ jù ìjọba ìjọba jẹ́ pé kí ní ẹ̀sìn mú ṣáàpù wá sí ilé ẹ̀mí ẹ̀ nípa lẹ́gbẹ́ kò ní ṣáàpù rárá máa dùn ẹ̀bí náà wà ní ẹgbẹ́ òun ìjọba bá dúró sílẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ọbẹ̀ ẹni máa tún béèrè lọ́wọ́ wọn béèrè lọ́wọ́ mọ̀ kan ó béèrè lọ́wọ́ ẹni kan ó béèrè lọ́wọ́ ẹni kéde ẹni kẹta wọ́n á wo pé ẹ̀wọ́ ló súnmọ́ lòdò pẹ̀lú pẹ̀lú ọ̀nà ọ̀dà tó yẹ pé èèyàn sì jọba èèyàn kẹ́kọ̀ọ́ ọwọ́ ọwọ́ kan kankan ìtọ́ka yẹn olùmọ̀gbé tó àgbọ̀ jẹ́ pé torí pé tí àìsàn jẹ́ pé nǹkan bí tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé òkè òfin rè bẹ́ẹ̀ lẹ́nu àwọn àti àwọn bọ́lẹ̀ máa wọ̀ ní àpapọ̀ àti náà padà àwọn sábà rẹ̀ kò lè tó wà bẹ̀rẹ̀ àwọn yóò mú ní nínú bẹ́ẹ̀ wọ́n ní ìrẹ̀lẹ̀ náà fẹ́ fà yọ pẹ̀lú ilé ẹni ẹbí ẹni ti ra ẹ̀kọ́ wọn jẹ́ káyọ̀ mú nǹkan bí ìlú ọ̀ká tó máa bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn onímọ̀ òfin ẹ̀rọ àmọ́ àti ìjọba wà sí àwọn àkàì àti ìtọ́wà jẹ́ ìtọ́wà ètò súnmẹ́sì dáadáa pé ẹ̀ náà dáa pé eléyìí ìbẹ̀rù ní ẹ̀rí bẹ̀rù bẹ̀rù pé eléyìí wà àti kọ ìbẹ̀rù ọlọ́run bá wọn bẹ̀rù nínú oko nǹkan tó dáa nù wọ́n ìjọba àgbáyé náà ní pé àwọn tí wọ́n já wọn lórí wa àwọn ni wọ́n ń gbogbo àwọn àwọn ipò tá ọ̀dá àmùsùn wà láwùjọ tí wọ́n ń bì wọ́n. Nílẹ̀ ní ìsìn láì inú ayéré gbogbo ẹ̀dá wọ́n ń jẹ́ kí ìgbéga yóò ràn wọ́n lọ́rùn dáadáa. Kó o ní ní ìmọ̀ ẹ̀rọ àtẹ̀lá àwọn ẹgbẹ́ wọn ní kíni o. Àdébínú ayé ní ìrìn láti ní àwọn dúkìá láti kí ìdílé ẹ̀yọ̀ kan pọ̀ níbẹ̀ ni ní nọ́mbà ṣùgbọ́n gbogbo nǹkan ló lè jẹ́ nǹkan àǹfààní wọ́n lè bí Nàìjíríà jẹ́ mọ̀ tuntun. Ilé ẹgbẹ́ òjìlá tún ti dèrò ẹgbẹ́ kọ́rọ̀ fún yàrá láti gbé bẹ̀ pẹ̀lú lọ́rùn. Ṣébí wà náà lè gbé mọ́tò lọ, bọ́lá òfin lọ kọ́ nílẹ̀ lọ́sùn wọn lè gbé mọ́tò ẹ̀ para. Ẹ̀rọ ọ̀sẹ̀ ẹgbẹ́ tó àkíní ẹ wàhálà ṣùgbọ́n àwọn tó ń tẹ́tẹ́ wọ́n ń ní ẹ jù àwọn tí ó tẹ́tẹ́ àlùsọ iṣẹ́ wọn ò dé kíní ẹ rọrùn àwọn tí wọ́n jẹ́ àwọn olóòrùn wọn àtàwọn tẹ́lẹ̀ ń fi sípò ẹ̀sìn tó ní nǹkan tó lè fi jẹ́ pé àwọn lẹ́nu mójú tẹ́lẹ̀ kí àwọn olówó olówó ẹ̀ẹ́dẹ̀gbówó lọ́wọ́ rẹ̀ ní kí ló ti àwọn tó ń mójú tẹ́sì ẹ̀gbẹ̀ àwọn ọ̀ká gbogbo àwọn ìgbẹ̀. Kò lè rẹ̀ wọ́n fún individual tí a bá tẹ́rí sí ìyẹ̀wò yọ́mọ̀ tó ìgbẹ̀gbẹ̀ ní ìkan lálẹ́ ìfẹ́. Orí ọ̀rùn ìwọ̀n ìdá ló tẹ̀kì òfin jẹ ìgbà kékeré. Ṣùgbọ́n àwọn tó já àwọn ìbò tó wá ní ṣiṣẹ́ ti fẹ́. Wọ́n gbogbo ẹ̀yọ́ ṣe rí kẹ́yọ́ ṣiṣẹ́ ti kọ́ Ìgbà náà wà jẹ́ orí ìṣèjọ inú gbókìtìkìtì ní kọ́mù fún bẹ̀rẹ̀ wọ́n lè fún pé ẹjọ́ lọ máa kọ́ wọn tó jẹ́ òyìnbó lọ síbẹ̀. Wọ́n àwọn akẹ́kọ̀ọ́ kan ni ó dùn ní abẹ́rẹ́ kéjẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ náà rẹ̀ olùkọ́ ìdáhùn èèyàn ní òun ní ìjọba jẹ́ ẹ̀rí àǹfààní ara wa ṣe nìkan kan mo fẹ́ jẹ́ ọ̀gá mo fẹ́ jẹ́ gómìnà nígbà àwọn èèyàn ní dáhùn ara ara ní àwọn ẹnìkan kan oníkàlá bẹ́ẹ̀ fi sí hàn nígbà tẹ̀lé ìfẹ́ yẹn ìtọ́lọ́wà fún ìyàwó agbára alágbára wọ ẹ̀rọ ní àwọn ẹgbẹ́ ọmọ ara àkóso dáwà yẹn yóò gbẹ̀sán tó pọ̀ dáwà yẹn. Àwọn olùdókítà dáa ẹ̀ ti fi. Ìgbà ni pé kọ́nà ọmọ wa fún àwọn tí ó ń darí ìsìn ọba àtún wọn. Kí wọ́n mọ ojúṣe wọn. Ìjọba ti mọ ojúṣe wọn ìdáwà òun. Ìjọba Nàìjíríà náà ló bá máa ń dà fún àwọn àwọn ilé ẹ̀rọ. Náà ṣùgbọ́n ìjọba bẹ̀rẹ̀ ìrọ̀lá mi mọ́ jáàbù. Ṣé àfẹ́ kẹ́kọ̀ọ́ kọ́ wá sọ pé wọ́n jáàbù sí náà àkọ́kọ́ kọ́ Ó wọ̀n tó máa jọ pé òun ọ̀wà orúkọ bẹ́ẹ̀ láyé yọ̀n ẹ̀fọ́ òfin mọ́tẹ́ àmúga yìí òòrùn kéèyàn pọ̀pọ̀ ìjẹ́pẹ́ láyé john àwọn àpá àtọ́ta jùlọ ìwà mọ́jáàpù màlẹ́kíyà kó tún kó mẹ́kọ́ bọ́ sí mọ́tẹ́ àmúga yóò kọ́kọ́ màlẹ́kíyà lọ́wọ́ àtọ́ta lọ́wọ́ àṣà bí ah, àìsẹ́ gbà ju ìpínlẹ̀ ọmọ lójú sílẹ̀ àwọn kò lè àwọn àpá àtọ́ta tí wọ́n ń lọ káàkiri But nowadays, eh, all of these people are from clear data. So they are family. So our friend clear, our family. I know that I am going to die, going to die. So our family, family. So I dá ọ̀rọ̀ àwọn ìdí tí mo jábọ̀ wà ní ìdáhùn náà bọ̀tọ̀ lórí. Àwọn bọ̀ọ́ ni àwọn ẹgbẹ́ àwọn bọ̀kọ́ rí ní ìkíní, àwọn ẹ̀kọ́ ni

tó pàdé sí wọn wọ́n àwọn náà dẹ̀ ń ṣe ìsìn kan wọ́n ju nínú ọgbẹ́ mọ́kìlì tàwọn náà ní ìdí àwọn kìíní ẹ̀. tó kéde ìjọba ó ti kù dáadáa. tó àní ìjọba dára di ìlú fọ́ọ̀tà lẹ́ka dára wọn mọ̀lẹ́kí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀. tó tó kí àwọn ti ní ìgbàgbà àwọn èèyàn fi yọ̀dọ̀ àdúgbò ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́ṣáláṣí ìrìn ó lè jẹ́ kọ́rọ̀ mú ìjábí àwọn àwọn wà lọ́pẹ́ lórí iṣẹ́ ni ó tí wà lórí ìgbà tí kí wọ́n ti àwọn ọmọ àti ìmàlì jù yẹn Yọ́ ah, lọ ìjọ ah, àti ní ẹgbẹ́ sí àti ní ìpàdé pé ẹ̀kọ́ àti

torí àwọn ìpèrè lẹ́yìn ìpínlẹ̀ ní ẹ̀rọ oríṣi ọ̀rọ̀ ń kàn láàrin ìfọ̀mí ẹgbẹ́ àwọn bẹ́ẹ̀ náà ní káwọn máa lọ pé ó sì máa ń sáwọn ìjọ yẹn lónìí ojú ẹ̀kọ́ mọ́jú àbò ní jamia tí ó lè ta àkọ́sọ̀tọ̀ ẹ̀dígẹ́rì sàn ọ̀rọ̀ jamia ẹ̀kọ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́gbẹ́ wá nígbà báyà ló ti wọn kọ́ gbogbo àwọn ẹ̀kọ́ mi ní ìlànà lẹ́nu Ìgbé àwọn ìgbà pé bí ìjọba ayé ti pín ètò màálẹ̀. Lọ́nà rẹ̀ gbé ètò ìgbìmọ̀ ẹ̀sìn náà sílẹ̀ fún. Sọ wọn ní kí nìkan pé tó lè nínú owó tán wọn tàn lọ́wọ́ wọn ní tiẹ̀. Wọ́n kò tó. Wọ́n yà bẹ̀rẹ̀ pé kí nìkan pé lè lóde nínú èèyàn ọ̀tọ̀ wọn. Níbo lè gbé kéèyàn rí pé òun àwọn àwọn ìjọ pé ìpàtà nǹkan ní ìjọ pé ó tẹ̀lé gan. Ó fẹ́ máa lágbára ju ìgbà tí wọ́n ní ìdáyà Ìlọ ilé jámíà tóóró yẹn lọ́wọ́ lọ. Ìjọ tí lọ tóóró gan, ó ti mọ̀ sí tóóró tóóró ló ti tóóró sára. Tóóró wà ní méjì lọ́wọ́. Àwọn àti tóóró tóóró rẹ̀ Náà, ṣé wọ́n gbà máa mú dá àwọn àrẹ asárí pẹ̀lú àwọn rẹ̀? Tò mú dá ọ̀rẹ́ mi kókó àwọn èèyàn rẹ̀ kókó ọ̀rọ̀ sí ìfẹ́ ti gbé bẹ́ẹ̀, ìfẹ́ ti wọ́n ti gbé bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ olùjàpọ̀ ọlọ́run ọba ń ó ti jẹ́ ṣíṣì wà àwọn pé kí wọ́n lé wọn kúrò ní pé ọ̀ràn ah, orí àwọn ẹ̀kọ́ kí bá wọn jà wọ́n gbà kó kí wọ́n bá wọn jà ní àwọn ewu ti mùsùlùmí pẹ̀lú wọn wọ́n jọ wọn pé ìlú sí ìyẹn tó fi sí náà tó fẹ́ ra yìí. tí wọn pé àwọn ọlọ́gbọ́n máa mú àwọn ọmọ lọ sí oko bẹ́ẹ̀. gbogbo ìjọba máa ń rẹ̀ kó sí kankan wà tí ò ní kí ni ọ àǹfààní. àǹfààní kan àbí méjì tó mú ní àbí tó kù mẹ́rin náà àti ọ̀pẹ pàtàkì àbí méjì ọ̀pọ̀ náà. ìwọ́n náà àbáyé tó ní ọ̀run náà wù wípé èdè ni òní wà bẹ̀rẹ̀ iṣẹ́. sọ tí ẹ bá wà ní ògbóró ìgbéyà ọgbọ̀n sọ ẹ̀yọ́ ti dàpọ̀ mọ́ra wọn lórí jẹ́ pé lọ́dọ̀ àwọn àṣà wọn ni nígbà tó sọ pé one fifty years òun ni one fifty years táwọn ẹbí ti lọ tán òun ni pé èdè lárúbáwá nínú títì ọdún òdìdè mọ́lẹ̀ kìíní èdè lágbáwá ní títì lẹ́yìn wọn fi ti ìdílé gbogbo ẹgbẹ́ wa ti fi sọ lágbáwá pé àwọn ọkọrin ní àríwá bí ọ̀rẹ́ ìtẹ̀lé àrí ìtẹ̀lé àbẹ̀rẹ̀ ìtẹ̀lé ní kọ́ra ní àbẹ̀rẹ̀ òfìtẹ̀lé tó wà ló ti kọrin bí fọ́ wọn ti fi yẹ olùkíni ọ lẹ́wà pé wọ́n á lè ṣe ìjà tó wà lóko jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ fún àwọn tó wà lóko níbi nǹkan bí ọ̀rẹ́ díẹ̀ ikú tí wọ́n gbogbo náà máa kọ lóko pé kí ni ó èyí á lọ sí wa láwọn ìlú náà láwọn ìlú ẹ̀sì láwọn ìlú. Pẹ̀lú ìjà pẹ̀lú méjì ló èdè tí wọ́n wá ara. Tó ìyá bá lọ bọ́ wọn gbọ́ lágbà pé èdè tó yà á jíjẹ. Ṣé bá ti mọ sí àgbàdá wa ní ìlú ìpínlẹ̀ mẹ́bọ̀? Tó kò fẹ́ mo sí. Tó ó lè má máa jẹ́ pé lẹ́kọ̀ọ́. Ó gba àwọn ìjọba lẹ́gbẹ́ ẹ̀kọ́ ìgbìmọ̀ ìgbésùn ló wọ̀ sí ilé rí ìdíkiri ẹgbẹ̀gbẹ̀ ni wọ́n máa rí mi o ni wọ́n máa sọ gẹ́lẹ́ kó òkú ẹgbẹ́ ìròyìn ìtàkọ̀ ara wọn ẹ̀rọ máa máa jẹ́ àwọn alágbá wọ́n gbọ́ ọmọ wọn lọ sínú oko kó lè bá àwọn gbọ́ kí ni ó èdè ní jẹ́jẹ́ àǹfààní ní oko nílùú tọ́lá lẹ́yìn àwọn lẹ́yìn ọ̀sùn kan náà ní ẹdúgbò kan náà lẹ́ẹ̀kan náà lè di ara wọn àwọn àrùn ó máa wà ní oṣù tí dáadáa tó inú oko òbí lè fi ní ọ̀rùn ẹfẹ́ sí ẹ̀rìn ọgbà gara three eighty ọ̀rẹ́ fàájú ó jẹnẹrétọ̀ èyí tí ó gbà ni ọlọ́run ti fẹ́ wọ́n rí ẹ̀sọ́ sọ pé ọ sọ fún ájíà wípé mo fẹ́ lọ parí ìjà àtúntò àwọn ọmọ ìgbé ìfẹ́ parí ìjà lọ́wọ́ rí pé ni wọ́n rí pé wọ́n ń fi kí ní ẹ̀rù láti máa fi sọ pé òmìnira mi ní ẹ̀rù ẹ̀kọ́ máa fi ní òmìnira aláàbọ̀ ni wípé àtàrí ìlú sọ fún wa tàrí ìlú diplomacy recognize it economically. So, so it's not going to depend on all of that from the real area. So, you know, àwọn fún àti mo fẹ́ yọ bí sí ilẹ̀ ni mo fẹ́ fi yọ. Òṣèlú gbọ́dọ̀ kọ̀ọ̀kan wo ní ìgbà tí èsì ọ̀hún. Tí ọ̀rọ̀ yẹn ò ní jẹ́ kí ìjọ ìrọ̀lù fún wa nígbà tí sọ wá sí fún wa lẹ́yìn. Ẹni diplomacy tó gbà yóò fàtà yẹn yẹn wọ́n kọ́ wò wípé bò fúró ó rẹ̀ pé Ilé ìyọ̀kan ṣe ní ìgbè ọ̀rọ̀ ìgbé bá obìnrin àti ọmọ ẹ̀lọ́pá ẹ̀ẹ́. Tí máa tó mi ní ìjìnlẹ̀ ẹ̀rọ bọ́ọ̀lù ọ̀gbẹ̀gbẹ̀ ọkọ̀ ọkọ̀ ṣe. Ní ọ̀gá tó fi òtítí òun náà máa ń fẹ́ lọ bí ọdí kí òun náà máa. Ó ti tó bí tí ó wá kó máa wà lórí pé ọ̀ nígbà ọ̀pẹ̀ yálọ̀ mi tẹ̀. Mo tó fẹ́ lọ ríyàn, tí màá lọ ríyàn náà ni. Mo lọ ríyàn náà ni ìjọba oníyàtọ̀ Wọ́n lè dúró aṣọ báyìí tó wá bẹ́ẹ̀ takora wọn. Tó orí ẹ̀ka kí àwọn ẹgbẹ́ yẹn gbà fún ẹ̀jẹ̀ ọlọ́run èèyàn tẹ̀ kí n tó èèyàn tẹ̀. Wọ́n tẹ̀ àfẹ́kù tó wà fún ìtọ́jú ọlọ́run bàbá ọlọ́run àti bọ̀lú sí. Ẹ̀lẹ́ èèyàn ṣe òun rárá pẹ̀lú bí ẹ̀jọ̀ fún mi. Wọ́n ní mo kúrọ́ ọ̀dà ń pa náà. Ọlọ́run lè fi kí ni ọlọ́run. Bàbá ìwé ọkùnrin òṣìṣẹ́ tó kó bẹ́ẹ̀ láyé náà. Ayé òkú parí. Yóò Bẹ́ẹ̀ bí ó tẹ̀lé pàtàkì Ọ̀rọ̀ náà ni àjálù àti àfihàn. Àwọn ọmọ ni àfihàn náà, àríkẹ́ àmà ìjẹ́ kí ni àfihàn. So dáàbù mẹ́jọ ni pín gẹ̀gẹ́ mẹ́jọ ni wọ́n ìlọ́wọ́ ṣe ìlọ́fà ṣe ìlàkí ní ọ̀rọ̀ ìlànà. Àwọn bá orí jẹ́ bóyá ká tún ṣe pẹ̀lú ẹgbẹ́ mi ti bẹ̀rẹ̀ ìṣọ́rọ̀ dáadú kí ni ó mùsàmùmá tún àtẹ̀yẹ́dọ̀ àtẹ̀yẹ́ àwọn àtẹ̀yẹ́ bí ọ̀rọ̀ àwọn bá fẹ́ àti àwọn kúfà lẹ́nu wọn fà ní àwọn ará kúfà ní pẹ̀lú ìṣẹ́gun tó ní lòkè òkè lọ́ àwọn bá ní inú àwọn abájílì ìgbàjú ọ̀fún àwọn ará rẹ̀ ní ọ̀pẹ̀gbẹ́ àti ọdá mẹ́ta kìí àwọn ọmọ àti wọ́n mú ẹjọ́ ayẹyẹ bí i òṣèré bá ti rọ̀ jù àwọn olùmúkú bá àwọn ìdẹ̀lẹ́mú kí ni ọ bá ti rọ̀ ṣùgbọ́n títí ẹ bá ti rọ̀ jù aláwọn ti ṣẹ́ ní ìjọ bá ti Ọ̀kẹ́ àmújọ fún agbẹ́ irọ́ yẹn náà là ń sàlàyé fún wọn, òun là ń pè ní ìdílé. Irọ́ yẹn pé a lè parọ́, ebi bí nǹkan mẹ́ta àti abẹ́ parí ìjàrá rẹ̀ yẹn. Wọ́n máa gbé irọ́ yẹn gidi gan. Kò sí èmi ti rà. Ó gbọ́dọ̀ máa jẹ́ irọ́ náà lápẹ́ o ẹ̀dígẹ́ni yóò máa jẹ́ kí ni ìran àwọn àpè àmẹ́bí Ibrahim àmẹ́bí dàbí ní pé ní òbí tó lè fi àwọn àpè tààrí tààrí ìlú wọn máa ń tẹ̀lé lọ ẹgbẹ́ lọ́rin ẹgbẹ́ èèyàn ẹgbẹ́ àbá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tó gbọ́ yé sí ọ̀tọ̀ níbi tí wọ́n ti gbé ní ọ̀tọ̀ gbọ́ yé sí onáfẹ́ ìgbẹ́ ìran àwọn àpè tòtò gbé dábàá sílẹ̀ rẹ̀ báyìí ọmọ pé ní ọ̀tọ̀ ní tó gbọ́ yé jẹ̀rẹ̀ nípa ẹgbẹ́ àwọn àpá àwọn ó dẹ̀ bìí ní kékeré náà lọ́wọ́ ẹ̀dọ́ ni pé làákàyè ìjọba tó ní ìgbẹ́jà gbàlagbà àwọn òṣìṣẹ́ yìí náà ìjọba ààrẹ bìí gbogbo ọjọ́ sọ bàbá yín yọ ní ìjọba ìjọba ààrẹ ṣùgbọ́n ìrọ́ náà ṣe kí ni náà òbí ẹni ti gbà ìrọ́ náà sọ ìjọba ń sọ ní kíkọ́ á bẹ́ẹ̀ ṣe ta àríyù sáré ta nǹkó wọn jẹ́ pé nǹkan mẹ́lẹ́ pé ìjọba òṣèlú wa a rí pé bá a ti gbé pé ọmọ àfíìsì kù dáadáa kò ní jẹ́ ìlàsílẹ̀ wá kí lọ́gbà ọ̀sẹ̀dá wá sọ́bẹ̀ ní ẹ̀rùn rẹ̀ ẹ̀rùn rẹ̀ wájú àrẹ́rù ránu ọdún ààrẹ ti pọ̀ jù lọ́gbà ìgbẹ́dá àmì méjì sẹ́yìn ó máa jẹ́ ìgbẹ́dá àmì méjì sẹ́yìn ní ilé ìgbà parí ọ̀rá mi jẹ́ èrò ẹ̀yìn ìjọwà ní ìmáàmù wọ́n ní pé ìmáàmù wọn sẹ́lá náà àwọn olè ìṣẹ̀ta ayá kan ìmọ̀ràn ìsàlámà ẹ̀kọ́ parí ìtàṣáwù rẹ̀ nípa ẹ̀kọ́ parí ẹ̀sìn ẹ̀kọ́ parí ìtàṣáwù Ìmọ̀lódé àgàtàfẹ́ àwọn ilé ẹ̀ka àwọn ọ̀dọ́lẹ́ ẹ̀kọ́ ká ẹ̀kọ́ lòdì kàmí nìkan. Kárí òdì kàtọ́ láti ìgbà ìgbéyà ó kà kà àrámọ̀ sẹ́ni àrámọ̀ ọ̀nà. Olùsálámà pẹ̀lú ètò. So, àwọn afá tó tó lẹ́ni wípé ìyàgbọ́dọ̀ máa ń ṣe ẹ̀dá wúlù mẹ́rẹ̀ẹ̀rin àwọn afẹ́fẹ́ tó lórí ẹ̀ ní pé tí ọ̀bá mi ké pé òní ní kí ni ọ òní ní tàṣà òní wọ́n ní sọ́kùnrin àwọn ọ̀sán tá a bá ti débi aláwọ̀ sọ́ ní aláàbò tó a ṣe kí ni ọ tó yóò ní sàn ìdìbò ní ká ọ̀rá fún ìgbọ̀rọ̀ ní àfẹ́ tó ti ti sọ wọn. ètò gbogbo àwọn ọmọ pẹ́ òun tó ti jẹ lẹ́yìn o kò tó gbàgbé tí wọ́n bá kálámọ̀ jù lọ ni wọ́n kọjá ní nínú òun tó tẹ̀lé kan tó ti wọ Ìrọ̀lọ́ ni wọ́n máa jó bá ní wọ́n ju agbára wọn lè mọ́ alákọ̀ọ́kọ́ tí a sọ̀rọ̀ ìgbọ́n ara òṣèlú tó fẹ́ mú ṣúgbọ́ àwọn kẹta wa a ní pé muslim mọ́mí muslim ṣùgbọ́n àwọn tó fi tó intanṣe là ń sọ tí wọ́n wà láti jẹ́ kú àǹtíjọpù ara ń dàbí sọ́kọ̀ tó ọ̀dọ̀ ayé àwọn bẹ́ẹ̀ ọwọ́ gbé wáyé pé ẹ mọ́ sàbọ̀ mẹ́rin ara yín ọlọ́mọ ló máa ń fi ẹni tí ó ọ̀rọ̀ àwọn tó fún ọ wípé ọlọ́run ọba náà ẹ̀lọ́ mẹ́rin ọlọ́run ó ṣe yàtọ̀ láàrin mùsùlùmí àti kíra àti ìwọ̀n ọlọ́run ọba jẹ fún máa ti dára jáfù fi lọ àti ìwọ̀n àwọn sàádà náà jẹ́ ń ṣe yàtọ̀ láwọn sàádà òkè kù tá gbogbo àwọn kiri ṣebí ni ó àádá fún mùsùlùmí gbogbo ẹgbẹ́ sí ni ọlọ́gbẹ́ máa lè ní ọjọ́ bó sì kù tá ó lè ṣe yàtọ̀ wípé orí iṣu náà àwọn owó òṣèré òṣèré sí àjọ òṣèré àwọn sàádà gbé lẹ́yìn náà láti kí ni ó làwọn àdébí dẹ́lẹ̀ sọ wípé inú ibi mo bá wà lórí rẹ̀ inú wa àfi ẹ wá ní afẹ́ máa àwọn ni àwọn wà lórí bí àdébí wà lórí rẹ̀ àti ìtàgé lọ́gá yẹn wá àti. ṣùgbọ́n ni wọ́n lò lọ́wọ́ mú ààrẹ ó kéré ní bẹ́ẹ̀ ṣùgbọ́n àlàsán ọ̀rọ̀ àti ìtàgé lọ́wọ́ bẹ́ẹ̀. gbogbo àwọn ẹni gbogbo àyẹ̀ná ti dìde àgbogbo àlámọ̀rí ẹ̀ná ti dìde àlẹ́ ó dẹ̀ tó máa ń dá àrùn fáwọn tó ń jẹ́ pé ẹ̀yìn tó ń ẹgbẹ́ ẹ̀rí àbúrò àwọn kan náà rẹ̀ pé wọ́n wò pé ah, wàhálà ìlú pọ̀ jù ẹnì tẹ̀lá bí yíyó ara wọn gíní ra ní ga ara gíní ra ní ga ẹ wo muslim ti dá àwọn owó tí náà fi wo kiri ẹ̀dẹ̀ pé ah, wàhálà ìlú rẹ̀ ń pọ̀ jù àwọn ẹgbẹ́ máa fúnra wọn lẹ́gbẹ̀ẹ́ pé àwọn tẹ̀lá bí jìbìtà jìbìtà jìbìtà ẹgbẹ́ owó kiri ẹ̀ ẹgbẹ́ máa fúnra wọn lẹ́gbẹ̀ẹ́ wò ẹgbẹ́ ìgbẹ́ ẹ̀kọ́ òṣìṣẹ́ náà gbé ókọ ní ọ̀dá òṣèlú mi ti rẹ̀ káàmù dájú lọ wọn kì í ṣe ìtọ́jú àwọn ọkùnrin sílẹ̀ ó sì tún jẹ́ ẹ̀kọ́ lẹ́gbẹ́ tí bí ń gé kámọ́ mọ̀ yàtọ̀ láàrin pé sínú pé àwọn èèyàn tẹ̀lé ìlànà òṣèlú tí ìjọba fẹ́ wà ní nǹkan àlẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú òṣèlú tí ìjọba fẹ́ wà bẹ́ẹ̀ ẹ̀kọ́ lọ́dún kìíní ẹ̀rọ̀ àti ìjọba fẹ́ wà bẹ́ẹ̀ àlẹ́ ọ̀rọ̀ àkúrà mú Ẹ̀rọ kan yẹn pọ̀ ọ̀rọ̀ ìlànà ọkọ̀ tó kọjá mẹ́wàá, tó kọjá ayé ní. Ẹ̀rọ kan ẹ̀ta bí ti gàdá bí ti mú àti gàdá bí ṣe gàdá ẹ̀jẹ́ lẹ́yìn. Ọkà ààrùn tó wà ní ọjọ́ ìgbẹ̀rẹ̀ ẹ̀rọ dùn ó